السلام عليكم ورحمة الله وبركاته وعليكم السلام ورحمة الله وبركاته a fi ẹ̀mí ìwòrè rẹ̀ sí látàrí orí rẹ̀ ní orí wa ìkẹ́ rẹ̀ tí ó gbàgbẹ́ dúró lórí wa orí ọlọ́run ìjẹ́ òsè kàtọ́ ni àmọ́ yẹ ọjọ́ tí yẹn bá mọ iye orí tọ́lọ́ ń ṣe fóun ìjọ ìlú di aláìmoore ìrọ̀rẹ́ tọ́lọ́ ti fún mi o twenty five ní aláìmoore lẹ́nu torí ó ti takò tọ́lọ́ ń sọ ọlọ́dúnwà ní ta ó du ní ìmáta ọ̀gbọ́n àṣìlá tó ṣú ha tẹ bá bẹ̀rẹ̀ sí máa ka ìrọ̀rẹ́ tọ́lọ́ ń ṣe fún yín ẹ̀ mọ iye ẹ̀tọ́ ẹ̀ lè mọ ẹ̀tọ́ ẹ̀tọ́ bá lóun mọ tòun tán aláìmoore ká tó wá sọ pé kí lọ́lọ́ ṣe fún un.

ìgbésẹ̀ lápẹ̀rẹ̀ wọn ṣùgbọ́n lẹ́yìn ṣe wò kalẹ̀ yọ lọ́sọ̀ ní káwà fún gírájúẹ̀tì jọ ẹ̀yìn lọ àìsẹ̀ mùsùlùmí lásán ọ̀nà tó ta kúnà mùsùlùmí tó lè wà ń rú dùkú báyìí lẹ́yìn jẹ́ kí àtúndú ọ̀pẹ́ lọ́pọ̀lọpọ̀ fọ́lọ́ ọba torí pé àmì orí ní àmì ìkẹ́ ọlọ́run ní gẹ́bà lẹ́dìdì sọ nínú hadithi Muawiya bin Abi Sufyan radiyallahu anhu alẹ́bí ni mo yóò rí fífàkì òfìdí ẹ̀tọ́ náà bá fẹ́ ṣe lólórí rẹ̀ ọ̀pẹ́ ilé ńláńlá ọ̀pọ̀ lọ́lá àwọn ọkọ̀ ọmọ wò ó wà nípò ńlá ìbánu ibi sọ̀kan àdébìrì yóò fàkì òfìdí ọlọ́fọ̀ lágbo yẹ ẹsẹ̀. kí ni wọn wá lù jòkó báyìí ara àdírẹ́sì oríire ni lára rẹ̀ pé á ẹni yìí fẹ́ sórí rẹ̀ ìlà tó bára dúpẹ́ àbẹ̀lọ́wọ̀ sùpánù wa tààlà ìmọ̀ àwọn olùkọ́ náà kò fi tàwa lọ́rẹ̀ lákìlẹ̀ àtọrọ ìdá àti ìjẹ̀fún àrẹ́bà Muhammad sallallahu alaihi wa sallam ẹni tí ọlọ́run ní kó wá ṣàlàyé iṣẹ́ fún wa láṣẹ pé òfin kankan lẹ̀ láì sọ fún wa lójú ìjẹ kálà lọ́dọ̀ ọlọ́run kò sì kan lẹ̀ nínú tó lè jẹ́ kí áríbìnú ọlọ́run láì kìlọ̀ fún wa parí ìṣẹ́ ọlọ́run ọlọ́run kò máa bá lẹ́nu wa Muhammad kíkẹ́ àti ìgẹ̀lẹ́ kí ó bá àwọn ará ilé rẹ̀ ó bá àwọn sọ̀hábà rẹ̀ àwọn tí wọ́n jẹ́ amúgbálẹ́gbẹ̀ẹ́ ọba tí ó bá ń sọ àdúrà fún àwọn sọ̀hábà irú rẹ̀ lára ara rú yìí àwọn wa ni gbé láwùjọ yìí ò lè dá lọ ẹ̀dùn lórí abáṣàdó àdẹ́dìfẹ́ta láti tẹ̀lé jẹun àwọn sọ̀hábà ìyẹn máa ń kú dáadáa lọ́wọ́ rẹ̀ torí pẹ̀lú ọ̀pá rẹ̀ dùn lọ́wọ́ lọ́jọ́ líle lọ́jọ́ rírọ̀ ẹ̀dùn òdì ọmọ wákàlù ọmọ ọgbọ́n fún wàmẹ̀ sàkàlù kò rẹ̀ wọ́n mọ̀ kó tútù ìkẹ́ ọlọ́run lọ́lọ́run kò máa bá wọn kó bá gbogbo alẹ́ ní àpapọ̀ mo kíra wa ní ọmọdé wa àgbà wa tí àdídárúkọ wa ní ọkọ̀ kan ṣùgbọ́n ní ẹ̀sà àwọn mọ̀ṣáyé fún wa tó wọn kálẹ̀ kọ́lọ́wà sọ́hánù àtàlá kọ́lọ́jà ni wọ́n pẹ́ wọ́n fi àpẹẹrẹ dáadáa lélẹ̀ fún wa parí pé ní iṣẹ́ dáwà yìí iṣẹ́ bọ́ọ̀lù ẹ̀sìn ọlọ́ọ̀sẹ̀ pẹ́ká àwọn ọmọdé ń jà máa rí iṣẹ́ àjọṣepọ̀ ni. ẹni káwọn stars wọn sọ̀rọ̀ ń sìn àwọn àfa wọn gbéra wọn wọn mọ ọkọ wa lẹ́kọ̀ọ́ wọn tún gbéra wọn lẹ̀ pẹ́tọ̀ àwọn ètò bí ṣe ọlọ́run ti máa lọ. àwọn àwa náà wá ń kí ni wa. àwọn ọ̀pẹ ní iṣẹ́ àjọṣepọ̀ ni àtàlà kó wa tí wọ́n forí kọ́ nígbà iṣẹ́ dáwà yìí. akẹ́lù pé sí náà mọ̀sáàkì ìsọ̀sọ̀ fún àti láwọn àyè ní ẹjẹ́ àjọ kárí gbogbo àgbègbè kó bẹ̀rẹ̀ láti kó kárí gbogbo nàìjíríà ọ̀rọ̀kùnrin sáà ìṣẹ̀lẹ̀ bẹ̀rẹ̀ látọ̀rí àwọn iṣẹ́ wa àfẹ́sọ́wọ̀n ọlọ́kùnrin sáà ìṣẹ̀lẹ̀ dáadáa wọn òkè àwọn ṣẹ́ẹ̀kù wa rọ́ọ̀yì àṣẹ́ẹ̀kù Lukman Abu Amina òkè àwọn àfáwa Imam Abu wọn kọ̀ọ̀dọ̀ sọ́dọ̀ àwọn ṣẹ́ẹ̀kù mi àmì sáà kọ́ọ̀sẹ̀ àbùkọ́ nípa ọlọ́pọ̀ tá ìsàlẹ̀kùn dáadáa wọn ó sàlẹ̀kùn orin wọn ọ̀tẹ̀lẹ̀ ṣẹ́kù àbàṣí ọlọ́pọ̀ dáadáa wọn pẹ̀lú rẹ̀ dáadáa àwọn ṣẹ́kù àbùsọ́fà àbùhátì láàká gbogbo ọmọṣàyè wa ṣe pa àwọn ilé ọlọ́run ló ń sábà bí ìjòkó yìí ọlọ́run àṣàrò àtàrà kúrò tàṣà wọn ní ẹ̀sán lórí látàbí bẹ̀ tí wọ́n kí àwọn bàbá àbá àtàwọn búrásì wa tó wà kálẹ̀ àti àwọn àǹtí wa àti àwọn màmá bí asalaamu alaykum wa rahmatulahi wa barakatu. ohun tí àwọn ẹgbẹ́ yẹn wò gẹ́gẹ́ bí wọ́n ti sọ náà ni al-aqidatu al-islamiyya ìgbàgbọ́ gidi tó yẹ kí mùsùlùmí ní ẹgbẹ́ wọn fáwọn ilé àgbẹ̀dà lásán gẹ́dákẹ́ ìrẹ̀lẹ́ abádákẹ́ bàbá orú ẹni tó sọ dá ṣékù wa àbùkọ́ nígbà wọn ní àgbẹ̀dà làwọn fẹ́ sọ kọ́lá kan ló sọ ìyàtọ̀ pé èyí tó gbádùn ni wọ́n sọ fún wa wọ́n tẹ́lẹ̀ kan wọ́n kẹfẹ́ tó lọ́lọ́ fẹ́ sọ àgbẹ̀dà tó bá dákẹ́ alọ́ kékeré lè yóò sọ tó gbé kò sẹ́ni tí ò ṣùgbọ́n tó wá jẹ́ kó yẹ wa pé àìsàn àmì ìyà yìí ti ìsìlámù mú ní káfí bára wa sọ̀rọ̀. Tábà wọn sọ pé bá ha kí làwọn orí pa rẹ̀. Fọwọ́ àríwá kí làwọn ka ẹ̀. ẹ bá wá ní nǹkan àǹfààní tó ní ọ ma àgbègbè kó má bàjẹ́. Ọmọ tó lè bàjẹ́ pé o. ọba àgbẹ̀kan ọmọ máa ń nà lẹ́yìn nǹkan báyìí gbọ́dọ̀ ṣe o torí pọ̀ pé nǹkan láǹfààní ọbí mójútó kó ọba àbàjẹ́ ọlọ́run tó wá kọ́ àwọn àfọ́ àwọn ẹ̀sẹ̀ tó wá ní wọ́n náwó àkídù ha kátó mọ tó kó lè bàjẹ́ tó ń pété ìbámu dáadáa ẹ̀ máa burú ni kó lè bàtà burú àwọn kò sọ̀rọ̀ láàrin ìṣàrí wọ̀ láàrin ilé tàwọn àkíyì mo máa burú débi kí n mọ ẹ̀sà burú ṣùgbọ́n kí n lè sá fún ni. ومن لا يعرف الشر من الخير يقع فيه yẹn pé ẹni tí máa burú yàtọ̀ sí dáadáa yóò kó sínú aburú sí ní mọ́ ọlọ́wọ́ sánú àtàrà kó sàlékún dáadáa wọn àfá wa ìjókòó yìí káwọ́rọ̀ lórí ni àwọn àfá náà lápàdà fọ́dọ̀ wọn náà máa ṣàlàyé ẹ̀ fún wa náà ìjókòó náà máa ń ṣe fún wa ṣùgbọ́n eléyìí ní nínú tí sọ àdìsọ́kàn wa àmọ́ ń kọ́ ni àwọn sọ̀hábà ní tààlámùlẹ̀ ìmẹ́rin tọ́bìlà ìkùrán àwọn ìwọ̀n jókòó kọ́rọ̀ gbàgbọ́ àwọn kan tó mọ kùrán nìkan ọmọ wá ní ìjòkó yìí gbogbo tó ní ṣe pẹ̀lú àdìsọ́kàn bẹ́ẹ̀ lọ sí o náà pàtàkì irú ọ̀rọ̀ báyìí kí ó ṣe pàtàkì tó yàtọ̀ fẹ́nìkejì àwọn ń bẹ̀ tá a máa ń kọ́ tọ̀ bóyá mo lè lò ń kan ọmọ lọ lé kéwú tó bá dé nìkan yóò gàrí láti máa kọ́ lọ́rọ̀ kí ni lọ́rọ̀ kan kí ni fi ń torí ọjọ́ wájú tí ó lọ́wọ́ ṣe hajj ó sì lè máa ṣeré tí èkó láyé ẹjẹ́ ń kọ́ lọ́rọ̀ ìyàwó pé bábù sàwájì lélẹ́yìí o ọ̀rọ̀ ìyàwó bílọ́ọ̀nì ní kankan náà torí ọjọ́ wájú bẹ́ẹ̀ lọ́wọ́ kékeré tẹ́ẹ̀kọ́ báwọn kan ló wà fún kìíní ẹ̀dá kọ́rọ̀ àkídà tó lọ́jọ́ wájú ìtẹ́yàn ń lò ní gbogbo àsìkò lásìkò ni alimọ́ ògùn nǹkan yìí wọ́n rásán sọ́dọ̀ ó ní àjàtúnlẹ̀ yìí àtàwé ó ní bùkátà tá a ní síká ní àdìsọ́kẹ̀ gidi ìmọ̀nà lẹ́yọ̀kẹ́ aṣáájú ní àjàtúnlẹ̀ yìí àtọ̀ àrùn tó ṣùgbọ́n tó jù yìí lọ́wọ́ òun náà lọ́rọ́ àdìsọ́kẹ̀ kìí ìyẹn ló fàbẹ́ pé ní àwọn àfáà gidi àwọn àfáà dáadáa ìtọ́nà dojú àwọn èèyàn kọ́ rèé ẹ̀yẹ káyẹ̀ mọ àdìsọ́kẹ̀ tó dáa wọ́n gbé e sí wọn lára kẹ̀kẹ́ kóra wa jọ yìí táwọn sọ̀rọ̀ pé nítorí kí ni ẹ̀sìn ti bọ́dà kò tí ò sí kan wa wọ́n ní kíní kan economic crisis lágbàáyé ìrìn àtọ̀rí ẹ̀kọ́ ara jọ ẹni tí ò dá pẹ̀lú pé àwọn oníwà educated tó ní kọ́lẹ́ sọ̀rọ̀ tó ní kíní tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ òwò tí àti ní ẹgbẹ́ kò jẹ́ ìwọ̀n mi jẹ́ ṣùgbọ́n wọn àbá lò pé tó tún yìí lọ́wọ́ ẹ̀lẹ́kọ̀ọ́ pàṣẹ ìtura sí onílọ̀rọ̀ àdìsọ́kẹ́ gẹ́gẹ́ bí ìṣesí àwọn ànẹ́bí ọlọ́run tọ́lọ́ rẹ sáyé. ọ̀rọ̀ àfihàn àdìsọ́kàn kókó fẹ́ lọ lórí agbóyè kan bíi pé kẹ́límọ̀ yìí ó ti tá a fi ń búni láwùjọ lẹ́nu pé ẹ̀yìn aláfíà àkíkàtẹ́ fún sọ yìí náà akọ́kùn sí kùránì láti ṣúrátù nẹ́ẹ̀sì dé ṣúrátù fàtí àdéhùn àlérí kẹ́límọ̀ àkíkàtẹ́ àti àdáyẹ̀ ní tẹ̀sí kẹ́mọ̀ àlàáfíìdà ó láwọn ọmọrọ̀ ìfà àwọn nǹkan tó jẹ́ pé ìtumọ̀ ẹ̀ náà ni wọ́n tó tó sí wà lálùfà án wọ́n tó bá ti tọ́nà lọ kẹ́límọ̀ ìmọ̀ ìgbàgbọ́ wàmùsàkọ́ọ̀tù ha àti gbogbo ń káàdì láìpẹ́ lára ìgbàgbọ́ ayẹlẹ̀ dínà ámọ̀nù àlèmọ̀mìnún ámìnù gbogbo bẹ́ẹ̀ ọ̀rọ̀ àkídà ni àdìsọ́kàn ní jẹ́ àlìyìmọ́ẹ̀lì ìgbàgbọ́ bákanáà àápẹ̀lú àmì pẹ̀lú onímọ̀ bọ́ọ̀ lọ́sí ẹgbẹ́ tàwíìd ọ̀kà ìwòtú tàwíìd tàwíìd náà ní àlàáfíìdà ìyàtọ̀ àfáà ní ìyàn fi lókè àwọn pé kẹ́lú àfíìdà ó lè wà ó tún lè fẹ̀ ju ọ̀rọ̀ tàwíìd lọ lọ́dọ̀ àwọn afẹ́ni síwájú gbogbo orúkọ ilẹ̀ rẹ̀ pé ọ̀rọ̀ gbàgbọ́ alẹ́ tó pé gbàgbọ́ ní àjìmán àkọsílà lórí ẹ̀ kìtàbù àkọ́sù àkọ́sù mùsàlám kìtàbù ìmán múlò àbíṣẹ́yìnbá kìtàbù ìmán àtìmọ́ gbogbo ọ̀rọ̀ ibùdó kò sẹ́yìn mọ̀ nínú àwọn afáàní síwájú ẹgbẹ́ táwọn méjì ní olófọ́rọ́ gbàgbọ́ tó ṣàlàyé. ìgbàlẹ́ ìtàwọn àpótẹ́lẹ̀ kẹ́lìmọ̀ àsúnà pẹ̀lú tí ń jẹ́ súnà gẹ́gẹ́ náà pẹ̀lú ẹni yìí oní súnà ni oníkó láti sọ́kẹ̀ tó dáa. kéde rògbò kéde dèkọ́ọ̀bù àdìsọ́kẹ̀ lọ́dọ̀ ẹni yìí oní súnà ni. kò yóò kò tó ní lójúgun àbọ̀ alẹ́ ìkàgá ìṣàlá orí ẹ̀dì lórí súnmọ́ kí ló rí lára rẹ̀ à ẹ̀rọ alẹ́ tó kòtò tó ní ọwọ́ kúrò tí nírú pẹ̀ ó sì lè jẹ́ ṣe ó lè jẹ́ ṣe àfihàn pọ̀ ẹ̀kọ́ hábàn àbí alùpùpù rí ẹni tí ló ń bẹ òkú ọ̀run ẹ̀kọ́ wá ràn lọ́wọ́ kò sí tó lè jẹ́ ayọ̀ àbáṣọ ní àlẹ́ ìrìn tó ń bọ̀ lẹ́yìn àlejò àwọn ọ̀sán sùgbẹ́tí jẹ́ súnlẹ̀ gẹ́gẹ́ kan ní àdìtọ́kẹ̀ tó dá alimam ahmed ọkọ̀ òṣèlú súnlẹ̀ alimam bàbá arí ọkọ̀ ṣẹ́lú súnlẹ̀ abdullahi ahmed ọmọ ìmọ̀ ọkọ̀ súnlẹ̀ àti bẹ́ẹ̀ náà àfẹ́sì gbogbo orúkọ yìí rẹ̀ orúkọ àdìtọ́kẹ̀ gidi jẹ́ alàkíyà ni ẹ̀rí ẹgbẹ́ kọ́nà kẹsì sí àyìnbọn àbẹ́ àní ìfagẹ́ pé àlìfíkì òní atúbárò jẹ́ náà ló ń pè é pé eléyìí gangan làgbọ́yé ẹ̀sìn gidi onífíkì àkọ́kọ́ yẹn ló wọ́n pamílẹ̀ lẹ́lórí ta ah, ẹ̀mọ̀ ìdámi àtàwọn lọ ẹ̀mọ̀ fíkì òní àtẹ̀sẹ̀lẹ̀ ìlọra àkídà yẹn kò á lọ bí àwọn àfáàlẹ̀ ni tọ́ọ̀bá ti mọ́ àkídà ọmọ fíkì òní fíkì òpè yẹn lọ àwọn ọmọ ẹni síwájú wọn kálẹ̀ kọ́nà kó bá ṣe dáadáa fún wọn ẹ̀rọ ìmọ̀ gbọ́nà àbí zèkì ìrùkọ̀ ìràwá ní nígbà tó fẹ́ kọ́ síra wọn àtúmọ̀tò ìsáàlà ọ̀rọ̀ tútù ní o kẹ́tẹ̀ tó bẹ̀rẹ̀ bá mú tọ̀hárà ẹ̀kọ́ bí ọ̀rọ̀ àkídà wọlé lẹ́nu sí mùkọ́ dí wọn nítorí tó ọ̀bá ní eléyìí títí ìtọ́ fẹ́ mọ̀ pátápátá lẹ́yìn ọmọ ẹ̀rún kí ṣùgbọ́n àdìsọ́kẹ̀ yóò dá. àlàáfẹ́ lọ ni ó ní ọwọ́ nù ayé jù wàhálà lọ kálà gbogbo ní kí wọ́n lè lọ sí pé àádọ́ ní yóò ilẹ̀ ẹ̀dùn gbogbo lẹ́jẹ́ pé tó kọ́kọ́ sọ̀rọ̀ èèyàn fẹ́ ni tó ti tó sẹ́sìn onítẹ̀sí ìmọ̀ ẹ̀nì kó lọ tú gbàgbọ́ ẹ̀ṣẹ̀ kó ní àtìdá tó dá ọ̀rọ̀ fíjì ló fẹ́ sọ ìgbọ̀nsán fi síwájú ẹ fi kọ́ ṣe àwọn ànẹ́bí ọlọ́run tó pé kò sí bí ọ̀rọ̀ kẹ́kẹ́ lè máa dààmú ẹ̀yà tó lórílẹ̀ kò sí wọ́n tó ṣe wọ́n burú tó ká nílé ẹja kọ́kọ́ bí àti ìdálẹ̀ fún náà eléyìí àkọ́kọ́ yẹjú náà nítorí kíni àwọn mùsùlùmí àrọ́wọ́ mú láwùjọ ẹ̀ka parapọ̀ ká so lóṣèlú ká parapọ̀ ká dáadáa wa pọ̀ kó dàbí ìròyìn wo ṣe kíni òjọra wa tó dàbá ti sọ fún àwọn òjọra wọn eléyìí ti dànù mùsùlùmí àti ó kàlà gbọ́dọ̀ mójútó ẹ̀ta bá kóra wọn jọ táà tí wọ́n ti sọ́kàn wa ṣe àtẹ̀lé pọ̀ lójú ṣùgbọ́n lọ́kàn ọ̀tọ̀ọ̀tọ̀ ni wá ìlànà Yahudi tọ́lọ̀ ń dọ̀rọ̀ ìwọ̀n pẹ́ta báwo ń jẹ̀ ní a ẹ̀ka ló pọ́pọ̀ ní o gbogbo bá ń lọ lọ́wọ́ gbogbo làǹtù sí ọmọkọ wakulúmù ṣàtà ọ̀tọ̀ọ̀tọ̀ ni tó wà lọ́kàn wọn lágbọ̀n tó ṣe pàtàkì kí àdìsọ́kàn wa kàtó kẹ́lí máa àpéjà lórí ọ̀lárúbáwá ni látara àkọ̀dà kàtà gbogbo nǹkan ìyẹn náà láti mọ́ ákùdò nìka ákùdò lùwàdà kàtà gbogbo nǹkan kò yí kámẹ́ yóò dá káfí díẹ̀ mọ́lẹ̀ kó rinlẹ̀ lọ́kàn wa. ìnáwó pè ìbẹ̀lá tó kẹ́lùmọ́ àlàáfíà ní wọn fi ọpẹ́ ní gbogbo tí yẹn bá ti dì sọ́tẹ̀ tó ta kókó ẹ̀ ní là ń pè ní àkìdá tó dá lójú ìyẹn ló wọlé pé ìta ìdẹ́gbẹ́ tó bá ní àkìdá rẹ̀ yóò lè kú lórí ẹ̀ ẹ̀ tó bá gbà kẹrẹ gbọ́ lẹ́ni táwọn ọba èyí ó gbà ẹ̀yìnbọn yóò ẹwọ́n aláwọ̀ òṣìṣẹ́ ló mú sàwọn ọmọ pẹ̀lẹ̀ ẹ̀yà pa mí ní o ìdí mọ̀ ṣe nù kí ni àwọn ẹ̀yẹ́jọ́ yọ́kàlẹ̀ ẹ̀jọ́ àfihàn ló ti dé bẹ́ẹ̀ bẹ́ẹ̀ bẹ́ẹ̀ kí mùsùlùmí náà ẹni tó náà wá ti gbà. nítorí wọn ń fi sọ́kàn báyìí ààrẹ tí ìsọ pé dáadáa ní àbá burú àbúsábàgbé sábẹ́ ẹ̀nàmó. ẹ̀rọ táwọn ní kí ni jẹ́ àlàkíra nínú ìsìlámù torí tó kà wá mírùn àwọn àfáà ní kẹmọ́lá kó jìnà káwọn ṣe definition lọ síwájú lọ sẹ́yìn àwọn làákó jìnà ẹni tí jẹ́ àkéyà náà ní arkanu iman sita òun ni àfáàsọ̀rọ̀ àkéyà tó ìsàmìyà òun ni ìpìlẹ̀ àkéyà àwọn mùsùlùmí ká nígbàgbọ́ sí àwọn ìpìlẹ̀ orígun ògbà gbọ́ mẹ́fẹ́fà táwọn ti ṣàlàyé ẹ̀ fún wa tó o bá gbọ́ o dé na náà ń sọ pé àmẹ́fà náà ka o ìtọ́lọ̀ ń sọ ọmọ tọ́lẹ̀ ti sọ nínú hadithi jìbìrì jìbìrì àgbìrì àmì fún mi ní ìwọ̀n pa mi tó bá fún mi ní ìwọ̀n pa àkídà àbí kí wọ́n mọ́ni kí wọ́n ìgbàgbọ́ kí la ti gbàgbọ́ ọ̀kẹ̀ kí la pè ní mọ́nì kí la pè ní àkídà rẹ̀ nípa àdìsọ́kẹ̀ kí la pè ní ìbínú rẹ̀ tó fún mi ló ń pa àkídà ẹni wá àtúnrí rẹ̀ láà ọ̀rọ̀ sórí àtúnrí rẹ̀ láà ọmọlá ìkàtí wà kúrò bí wà rúfìlì wọ́n ti ànábì fi dá jìbìrìlù lóhùn òun ṣe lọ́pàá tẹ́lẹ̀ kájọ kóhun tó ní òun lè pẹ̀lẹ́ ìgbàgbọ́ àtàwọn ta pẹ̀lẹ́ ìgbàgbọ́ ìka gbọ́lọ́wọ́ bàbọ́ ká ṣe lọ́kàn àpàrà ṣàlàyé ilé ìlẹ́kùnrẹ́rẹ́ bákẹ́lẹ̀ ká gba àwọn mọ̀lẹ́kà rẹ̀ gbọ́ ká gba àwọn kíra rẹ̀ sọ́sọ̀ kalẹ̀ gbọ́ ká gba àwọn ànábì rẹ̀ gbọ́ ọjọ́ ògbé ìlà ìkìyàmù kágbàgbọ́ kágbàkádàrà gbọ́ èyí tó dùn àbí ìtòkù alìmọ́lù bìlkọ́lá káìrìhù káìrìhì wà sáré lúlùwìhì wà múrí wà kúlù báàlì fọ́dùkọ̀ dára hùwà rọ̀bùnà gẹ́rí fún àbìsẹ́ ìdí sọ́nù ọ̀rọ̀ tí wọ́n gbogbo ń jẹ́ wọn náà ṣe kọ́ àwọn eléyìí ní ìpínlẹ̀ ìgbàgbọ́ bí wọn lọ lọ sọlá ń bó ti sọ yìí bẹ́ẹ̀ ló wà ní Al-Qur'an al-Karim ọlọ́ni lẹ́yìn ìsàlẹ̀ bí rọ àǹtò wà lù rùjú àkọ́ kí bá la lè wọ́n ṣe ìfọ̀ àlùmọ́bẹ̀rẹ̀ ọtí dédé ní ilé o mọ́ṣírí ìsì láti sinọ́ ni mọ́gírì wọ́n ti lọ dájú kan ní ọtí lè dẹni eré àti tí yorùbá lákìdá tó bá mọ̀ ló kí kò tí ì dẹni eré tó bá lọ́la. kí wọ́n lọ fi dẹni eré jẹ̀mọ́ náà lọ́rọ̀ àdìsọ́kẹ̀ yìí. ọlọ́run ní ọ̀la kéńdà nìbẹ̀ ṣùgbọ́n táwọn ọ̀pẹ dẹni eré ni pé mọ̀nà àmọ̀nà bìlà ẹni táàkì sọ́kẹ̀ rẹ̀ dá sọ́nà tó nígbàgbọ́ sọ́nà ń gbọ́ wàlíyàwómi làákẹ́ tó gbọjọ́ ọ̀gbẹ̀yìn gbọ́ wàlìmàláíkà tó gbọ́ màláíkà gbọ́ wàlìkìtà tó gbà tí àwọn tíra tó lọ ń sọ̀kalẹ̀ gbọ́ bákan náà ọ̀nàbí yìí ó gbà àwọn ànẹ́bí gbọ́ ojú márùn-ún ẹlẹ́ẹ̀kẹ́ bàtà lẹ́yìn wa sọ ń gbọ́ ṣé kò sọ́mọ́sí ní àbúrò àyàtì àyùsọ́rọ̀ sàlàsà ọ̀rọ̀ àbá wọn jáde bá ó ti wá láàyè gómìnà ìkọ̀án àwọn sọ́ọ̀tù kọ́mọ̀ ọlọ́run ìnà kúnlá ṣe ìkọ̀lá kùnà òbí kọ́dà ìkọ́dà gbogbo kádà pẹ̀lú kádàrà ni ìyẹn pé ẹ gbọdọ̀ gba kádàrà gbọ́. ilé yìí táwọn sí usulul aqidati al-islamiyya ìpínlẹ̀ àkídà mùsùlùmí rèé kódà ń tó gbogbo nǹkan ní tí wàá máa jẹ jáde lábẹ́ àwọn nǹkan wọ̀nyí kẹgbọ́n náà wà gbọ́ kámọ́ náà lẹ́yọ̀ ọ̀kan òun ìpìlẹ̀ ẹ̀kọ́kọ́ táwọn sí àtọ̀ òṣèyí ìbọn náà lẹ́yọ̀ ọ̀kan ìsọ náà láṣọ táwọn kámọ́ náà lẹ́yọ̀ ọ̀kan káṣe láṣọ kí ni túmẹ̀ wọ́n wá ìfúrọ́dù bùtà áńlá nínú ọ̀sọ́ọ̀sọ̀ yìí káṣọ náà láṣọ níbi nǹkan tó jẹ́ ṣàfọ́nà àwọn ọ̀gá olójẹ́ ṣàfọ́nà àṣàlàyé ìfúnra wa kámọ́ náà lé yọ ọ̀kan kámọ́ pa nǹkan mí ìpọ́nmọ́ ẹ̀dá bá ní kéèyàn mú kẹlẹ́ ọ̀kan tó bá fi ní èkó kẹlẹ́bí òdì méjì tí ẹ bá fi ní èkó báyìí ó ṣe bọ́ lọ ìyẹn pé tàbí onídàkejì ju ẹbọ lọ ẹ̀yìn onídàkejì ẹ̀yẹ lákìdá ìtumọ̀ tó ń sọ àtọ̀kẹ́ bíbẹ́ lónìí ìtumọ̀ tó ń pera bí ẹjọ́ lọ́gbẹ́ yìí lóní fún náà ẹ̀yìn ẹ̀rọ ti báwọn àgbẹ̀ yìí ní onídìí ní onídìíyà. ike ọ̀kẹ́jọ́ gbọ́dọ̀ fún méjì ká sọ náà láṣọ fíìmù sọ́sọ̀rì níbi nǹkan tó ṣẹ̀ṣà pẹ̀lú ẹ̀ tẹ́gbẹ́ sàfọ́nà omi ayẹ́gbẹ́ sí ọmọ ẹgbẹ́ pé ìṣẹ́lá sọ̀bẹ̀ láà kéèyàn mú nǹkan mẹ́kọ̀ọ́ lọ́gbọ́n lọ́rùn fíìmù sọ́sọ̀rì níbi nǹkan tó jẹ́ sàfọ́nà ìrẹ̀lẹ́sẹ̀ tí ó kílẹ̀ lọ́rọ̀ ṣíríkù ìjọdẹ kí èyàn kí nǹkan tó ríta ẹ̀tọ́ bá tó fẹ́ léyìn ọlọ́run nìkan ló ní tó bá ti mélòó bí ìmọ̀ báyìí ó ti dẹ̀bọ̀ kọ́lá kan wọ́n mọ̀ lórí ìta tó ń gbé nǹkan sí kan wọ́n mọ̀ bí tẹ́tẹ́ tó kan wọ́n mọ̀ tẹ́tẹ́ wí egbò. ìlànà pé ní ọ̀rọ̀ ta ní ìjọ ṣe pàtàkì tó ń gbé gàdá tó la òun àti gàdá kan náà ló mọ̀ òun àti ṣírí tí ẹ bá ti fọdá rẹ̀ báyìí tó ń fẹ́ mọ́ ni ọlọ́run

àápè sákò ní mẹ́ta ìyẹn bá ń pè ní àkùsáàrò tàwọ̀fì àwọn ìpín àdìsọ́kàn ìpín ìmọ́nà lẹ́yìn ọ̀kan. lórí ìgbìyànjú wọn tí wọ́n ṣe ìgbìyànjú yìí sì ní àwọn wa fún tó bẹ́ẹ̀ ń dá bá ṣe ó gbọ́dọ̀ alábẹ́ẹ̀rí ni. agbẹ́nu wọn ti gbélé ní nígbà tó wá fẹ́ dáadáa lẹ̀ tiẹ̀ tí ò lẹ́rìí wọ́n ti bínú bídà táwọn afá náà ṣe ni tàwídì tí wọ́n pín ẹni tàwídì pín sí mẹ́ta ṣé mo lẹ́tí lẹ́rìí ẹ̀ afá mẹ́rin jáde kọ́kọ́ samawati wal ard wa ma bainahuma ọba tó dá sánmà àtìlẹ̀ ètò wà láàrin sánmà àtìlẹ̀ láwọn ẹ̀dá ọlọ́ọ̀bà yìí náà kí ni yóò tàwọn èdè rògbòbéyà tó ń sọ sí ọlọ́run fún wa ìpín àkọ́kọ́ rọ́pù sàmàwáàtì wà áàdì wà mọ̀ bẹ́ẹ̀ ìdáwó mọ́ fàfọ́bìrì lè ìbà àdábẹ̀ ṣe sùúrù láti máa sìn olùkẹ́ ní ọmọ ẹjọ́sìn ọmọ ẹjọ́sìn fún nǹkan mi tàwọn wọn mẹ́rin náà tàwọn èdè olùhíyà hal ta'lamu lahu samiyya ǹjẹ́ orí sẹ̀mí yù fún ìwọ́n sọ pé ah, àbálápẹ́já olóòkọ́ mi ọjọ́ tí wọ́n náà yóò kọ tààrí lónú tààrí rẹ̀ àsìmọ́ àsìfà àtẹ́gbẹ́ àsọ níbi ó kọ rẹ̀ mẹ́tẹ̀ẹ̀ta pé àbí òpé òpé ìtàǹfà ti ṣe ìgbẹ̀jú ó sì bẹ́ẹ̀ ayé yìí kò tọrọ nìkan ni ọwọ́ wà káàkiri káàkiri rẹ̀ nílẹ̀ àlùkò àlè kẹ́yìn tààrí lónú tàwíìdì ẹlẹ́kẹ̀ẹ́ tàwíìdì olóyè àtàsọ́nà lásọ àkọ́kọ́ kásọ́nà lásọ ibi àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ ẹlẹ́kẹ̀ẹ́ tàwíìdì olóyè kásọ́nà lásọ níbi àwọn ẹ̀ṣẹ̀ táwọn anú ṣègùn ẹlẹ́kẹ̀ẹ́ tàwíìdì àtùmáyí wọ́n ti fa lásọ àwọn àfáà ní àwọn orúkọ ní ìtúwọ́n tó ń pè é ẹ̀rí máa bá lù bàbá lágùdì ọ̀gára ló wá lọ́dọ̀ tó rọrùn pé ìfọ̀rọ̀dọ̀ lọ ìtàhálà bí àfọ̀hálì tọ́ba náà ti gbogbo tọ́lọ̀ ń ṣe tọ́ọ̀ sí ń kì tọ́lọ̀ nìkan tọ́ọ̀ mú lọ bẹ́ẹ̀ lómi olùgbọ́ lọ́wọ́ yan tàbí fúnni lọ́wọ́ ọlọ́run tọ́ni àwọn ọlọ́run rí fúnni lọ́wọ́ tọ́ọ̀ lọ́sùn ní fún yẹn lọ́wọ́ ẹgbẹ́ ìfúnni lọ́mọ iṣẹ́ bá ní tẹ́lẹ̀ iṣẹ́ ọlọ́run ara ń sábà tó wá gbé ibi tó bá ti jẹ́ sàfọ́ ọlọ́run tó ọ̀ gbé fẹ́ẹ̀dá ọ̀dùnjẹ́ sàfẹ́ yìí rẹ̀ gbogbo tó bá ti jẹ́ sí ọlọ́run táàsọ̀ díẹ̀ fúnra wa. àwọn pépà ìdílé ta ìdílé èyí ní ìtìkọ́ọ̀dì wọlé kábàlì àdìsọ́kẹ̀ ni pé ìmọ̀lọ́ọ̀lẹ́yọ̀ kẹ́lókè àlè ìdílé kò bẹ́ẹ̀ ni ẹ̀rọ mọ̀ pé ọlọ́run ní rọ́ọ̀dù iṣẹ́ ìwọ̀n lọ́sẹ̀ mẹ́ ìwọ̀n kan lọ ṣiṣẹ́ kábàrù tó mẹ́ta ó lè sábàrí ìró tó fún ọgbà rẹ̀ pọ́lọ̀ ní àti kọ́kẹ̀ yìí ó ní ṣe pẹ̀lú káfíìsì ọlọ́run fún gbogbo ń tá a mọ̀ kọ́ lọ́n ń ṣe yẹn náà fún kẹ́límọ̀ àrọ́pù ìpè kẹ́límọ̀ ọ̀rọ̀pù ọba dẹ́ẹ̀dá tó ní kápá lórí ẹ̀dá àrọ́pù wà sẹ́yìn àlùmáàlì ọba tó ní nǹkan tó ń darí nǹkan tó ní gbogbo iṣẹ́ tí wọ́n ti ṣe káàtà fún ní ṣe lẹ́yìn bá wá lọ gbé fẹ́ràn ní ìpẹ́rẹ́ ó tó bá ṣẹbọ lásìkò ẹ̀jẹ̀ ẹ̀mẹ́ta ó yìí ló ti ṣẹbọ jẹ̀wọ́n nù sàhí àrùbòbíyà irú iṣẹ́ ọlọ́ni àrídù ọdún ní pé alísìkì ọlọ́ba sùmánà wà tààlà ó ní alìlè káàlì ti nǹkan ìlú ma ǹjẹ́ ẹlẹ́lòmí lẹ́yìn ọlọ́run ìyẹ̀rì sí gbogbo mìíràn sàmá ọ̀nà àrùn tí ń ṣe jẹ́ ẹ̀wọ̀n fún yín láti sánmọ́ àtìlẹ̀ ǹjẹ́ ẹ ní ọlọ́ọ̀bá nìkan ni ọlọ́ni nínú wọ́n àwọn àrọ̀zá lórúkú wà tìlẹ̀mọ̀tì ọba aláìsìkì ọba alágbára wà náà mi dá ọba tí fìlàt ìlà aláwọ̀ ìrìsìkòhà gbogbo dábà tó wà lórílẹ̀ ọ̀nà méjìlá wọn lo dábà lédè lárúbáwá àbádàwọn dábà ọjọ́ káwọn ọmọ ìlú táǹsì àwọn ewúrẹ́ là ń pè bẹ́ẹ̀ ṣùgbọ́n láyé yìí lílò kejì tó ká gbogbo ohun tí ń ṣẹ̀mí lórílẹ̀ ọlọ́nà àwọn mi dá ọba tí fìlàt

àìsíkì tẹ̀lé oṣù wà bá ń bẹ́. ìyàwó kẹ́nìkan wá délé ní pé ọlọ́mọ sánú wà ọmọ rẹ̀ tó mú àìsíkì bàbá alápẹ́yà kí ló ṣe ń jẹun ẹ sọ̀rọ̀ ọlọ́sọ̀ ẹni sáàfin bára wá sọ̀rọ̀ nítorí kí ló ṣe ọ̀nà sí kò lóde ó gbé ìfún ìhárìsí ẹ̀kọ́ lọ́dí máa ń ṣe ó ti gbà fún ìfẹ́lẹ̀ lórí ni wọ́n lè ṣe ẹ

tọ́lọ́ ni dídẹ́dà olọ́ba aláṣẹ. Allahu khaliqu kulli shay ọlọ́ọ̀ba lọ́ba tó dá gbogbo nǹkan pátápátá. lọ́wọ́ ti yẹ pẹ́rẹ́ gbogbo táyà ẹjọ́ ti fún odò ọ̀sán ní òkè olúmọ ní àbùtẹ̀nú ní iṣẹ́ òkèlè pé ní ọlọ́ni yáyọ náà lórí bàbá ọ̀sán lòún fásitì ẹ̀mí òwúrà ẹ̀yẹ̀yẹ̀ gbọ́ ọlọ́sàkùnrin ẹ̀gbọ́ iná lè dé ọ̀dọ̀ ìhùn ẹ̀mí dúnì ńlá láyé yá àpòlọpọ̀ òdò bàbá gbogbo tẹ́ ń jọ́ pè fún tó yàtọ̀ sọ́nà eṣi ṣi bó ṣe kéré mọ́ rẹ̀ lé dá ìrìn gbowó dáyé ọlọ́ọ̀kan ní kí ló bá dé dá tágbọ́dọ̀ bàbẹ́ jẹ́mọ́ làwọn arẹ́ nìkan láwùjọ lé ní kọ́dẹ̀ ọlọ́ọ̀mọ̀ làwọn lọ́wọ́ àwọn akúnidá kí ní ṣe ń jẹ́ ọ̀dẹ̀ ọlọ́wọ́ àtẹ́bọ́ ẹ̀kọ́ gbogbo ìgbàlórí tàǹsì torí pé ti ọlọ́ ìjẹ́dàá ó ti lọ jù fún àwọn ọ̀kẹ́ náà pẹ́lẹ́ dẹ́dà nínú iṣẹ́ ọlọ́ni àlìmọ́ sátú wọlé ìyá ọba tí máa ń pa ní onímọ̀jí ni ó wọnú kùránì lòdì wọ́n yù ní onímọ̀ ń pa ní onímọ̀jí ni tọ́lọ́ bá ti ní fún èèyàn tó kò lè tó lè ká ẹ̀tọ́ bá ti ká kò lè tó lè rí ni kò dé ní tó lè yí tabari yẹ̀fẹ́ lé ní ẹgbẹ́ wa tó kí káàbí alágbájá ọlọ́pù sáré wọn ẹ̀rọ pípú tó kún kéde fún ọlọ́wọ́ àwọn èèyàn ní ẹ̀rí tí ò rọrùn wọ̀nyí ní káàkiri ní kọ́lẹ̀ náà yín gẹ̀rọ jẹ̀ ó bá pẹ́ ìkẹ́lẹ̀ tó yẹ kí ni wọ́n lè pààyàn kò tó rọrùn wọ̀ torí pé gbogbo lè àyíwá èyí ó lẹ́ iṣẹ́ ọlọ́run ti gbẹ̀fẹ́ dà ọlọ́run ní nà fún làṣẹ ń kàlàkùnà òbíkọ́dà gbogbo nǹkan dà pẹ̀lú kádàrà èèyàn bá délé rẹ̀ ló ti gbà láti pa kádàrà rẹ̀ dání sọ ah, wà á bẹ̀rẹ̀ ìjọba ọ̀rọ̀ nǹkan ni ibi tó máa bọ̀rọ̀ jẹ́ sí lẹ́wà ní aláṣẹ tó wà ń bì kan yóò mú tuntun iṣẹ́ ọlọ́yẹ kò tún lè ṣe láà yóò mọ̀ àkọ́dọ̀ ìṣirò ńlá láyà tó lè

ọlọ́run ní rọ́jò òní rọ́jò fún wa nínú orùbù bí ìyá rẹ̀ nínú iṣẹ́ rẹ̀ ni kẹ́lẹ́ bá tẹ́lẹ̀ ṣẹ̀kẹ́ ìlú tó bá sú ẹ̀yìn àfẹ́ ẹ̀rọ mẹ́ta kẹ́ ẹ̀wà mẹ́tẹ̀ẹ́ sí òjò yìí àbá tó bá rẹ̀ ya ara rẹ̀ ní o àbá tó bẹ́ẹ̀ mójò tí wọ́n lọ́ rọ̀ yìí báyẹ̀ tẹ̀gbà tó ìtẹ́lẹ̀ ilé mú lọ́tún lè lọ́ra òjò kò bá rọ̀ sí gẹ́dọ̀ ẹ ti wọ́n lọ tó nì lórí pàrọ̀ àbẹ̀ lọ́ ibi tó náà bá fẹ́ kójú ní ọ̀rọ̀ sí àwọn nǹkan ọ̀rọ̀ yìí àwọn èèyàn kò sí. dání tó wà kéde ya sábà lò lóde ń di àwọn èèyàn fẹ́ kó sí kéré fẹ́ kó sí àwọn nǹkan tó ń rọ́ọ̀gì mẹ́ gbọ́dọ̀ máa ń sọ àyà ewu ọdún báyìí látọ̀mọ̀ ìta yóò ti máa jábọ́ gbọ́dọ̀ ní ìdílé tọ́ba bí àwọn kìfìrí náà pé mọ̀nìkálà kan sàmàwá àti ọ̀hún ta ló dá sọ́mà àtìlẹ̀ láyà kò ló nà mọ́ ẹbí kúrò àti wa pẹ̀lú táwọn kìdì ni bákẹ́lẹ́ yìí ò ní ti yèméjì ah, ah, ọlọ́run ni ẹ bá dé olórí wo ìyàwó lórí elédùnmọ́rì òkè lọ́dọ̀mọ́ o ó gbà pọ̀ ọlọ́run ló dáhùn ẹ̀rí àwọn kìfìrí náà gbélé

ọlọ́wọ́ sọ́nà ọ̀tà aláfọ̀rọ̀ ọ̀nà wọn nínú Qur'an ọlọ́ni inú tó máa ń sọ ni pé innama hiya illa hayatuna dunya àbí ní kẹrẹ́ọ́kẹ́ wà bẹ́ẹ̀ ni nàmúùtù wà láàyà á máa kú á sì máa tẹ̀mí àkọ́mọ̀ kú ọ̀kọ́ máa wá táwọn á ní pamọ́ pamọ́ nù síkù náà ìlà dáhàrà ìgbà ní ń dára ìgbà ní ń kú àwọn kẹrin òyìnbó pẹ̀lẹ́ àdàhàríyà nígbà tó sọ́nà pé nítọ̀ báyé ti lọ ẹ̀kọ́ máa kú ló wọn wa àyìn ò bá rò bí àgbọ̀ jẹ̀mọ́ tábà wo gbogbo àgbáyé pàtẹ́tẹ́ jùlọ làáfọ̀ yìí káwọn nàìjíríà wà yìí sẹ́lẹ̀ tó tún tẹ̀lé ẹ̀dìṣá kó lọ láwọn gẹ́gbà kọ́ lọ wà àwọn tá a lè lò pé kò sá sọ́nà bóyá bóyá one percent. ọwọ́ àwọn èyíhùn lọ́mọ ya àwọn tọ́lẹ̀ òsọ́lọ́ ẹgbẹ́dàmọ́ ara yìí ẹ̀ríkà tó lọ kàwé tó wà lẹ́jà tó ló pa bí ìròrí rẹ̀ pé kò sí kí ni òsọ́lọ́ nínú ètò ìgbàgbọ́ ẹwà ni ọlọ́mọ ló rọ̀jò ní pa ni àní òsọ́lọ́ àwọn bíi ṣe á àwọn ògbà àwọn gan-an tẹ̀ wá lọ́lọ́run tó sọ fáwọn èèyàn rẹ̀ pé alẹ́rọ́ bukú lè àlà èmi lọ́wọ́ bá yí tí ó ga jù tó sọ fáwọn èèyàn rẹ̀ tó sọ fáwọn èèyàn rẹ̀ pé òkè òun ló ń ga jù nígbà bá nínú musa kiri ọ̀nà ìgbọ́nà ọba ibùdó lè sọ̀rọ̀ ha bá kọ́ fẹ́ẹ́ dìkẹ́ fún ga láàlì àtọ́lẹ̀ rú ilá ilá ìmúta múta tó lọ́nà wọn ọmọdé ẹ̀fẹ́ rí ibi tó lọ́nà rẹ̀ wá sígbà ga lókè fẹ́ yájọ ríra wà ní ìlera àzónùrú káàdì bàbá kàtí ẹ̀fẹ́ kọ́lẹ̀ ní ọ̀sẹ̀ lónìí ní òtọ́lọ̀ ẹ̀wọ̀n irú ẹ̀ ló ṣe rí ṣùgbọ́n kágbà kọ́rọ̀ ọba wa ọlọ́run ti fi sáàdà máa ara wa lọ́nà ti bá ti rí ìfìlà ọ̀nà àti gbogbo ẹgbẹ́ ní òtọ́lọ̀ gbogbo ẹgbẹ́ yín káwọn ó wà lọ́kàn tí wọ́n náà

àmùkúrì kú mi nǹkan ẹ̀rì ṣe ní ábùkù mi káàlì kú ni ṣe ìgbà ló dára rẹ̀ àdúgbò náà yóò wà bẹ́ẹ̀ ni. báńkì ẹ̀ṣẹ̀ wà ẹni tó ní òtọ́lọ́ lọ́wọ́ nígbà tó ń dúró bíyà ẹ̀yìnbá ní omi yìí o òun náà ló ti gbéra rẹ̀ sínú kí ó ti gbéra rẹ̀ parí rẹ̀ àná láàlá kò lè rọrùn bẹ́ẹ̀ kò lè rọrùn bẹ́ẹ̀ àbí gbogbo ọ̀rẹ́ tí ó gbé kó ni wọ́n ti wá wáyé ìwọ bùtùlù tó ní ọkàn bára rẹ ní ayé kò sọ lọ́wọ́ rẹ. yẹ́nà tó bẹ́ẹ̀ tó bá sọ pé kò sí rú bí àkóso lọ́wọ́ ìfò kẹ́kẹ́ wà bẹ́ẹ̀ ni nǹkan sọ jáde ni ó wà lọ́kàn tiẹ̀ ní ìtara rẹ̀ ilé ni ìran àkọ́kọ́ nínú tawhid tí a wọ̀ sí àtàwhid àtàwhid rògbòbíyà ká fi sí ọlọ́run fọ́lọ́run káwọn gbèsè ọlọ́run fẹ́ dáa mọ́lẹ́nìkan ní tó rọ̀jù mọ́ ní ẹ̀yìn ọlọ́run ọlọ́run àdìsọ́kàn rẹ̀ dáa mọ́lẹ́nìkan ló mú àrísìkì mọ́lẹ́nìkan ló mú kádàrá rẹ̀ mọ́lẹ́nìkan ní tó ń parí oníye ni ọlọ́run bá ní ń parí èyí ni tó bá wàlé kó yíyan mọ́ ṣùgbọ́n ẹ̀ ní gẹ́gẹ́ ọlọ́run bá ní ń pa àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú àwọn nǹkan tá a gbọ́dọ̀ nígbàgbọ́ sí lábẹ́ rúbùbíyà ọlọ́run ọlọ́run ni máa ń ṣe ẹ̀rọ lè kéde ta ọ̀hẹ́dẹ̀ olùdíyà ṣùgbọ́n yóò wù mí kéde sọ̀dẹ̀lẹ̀ kẹta mi. kí n gbé ìtọ́pọ̀lọpọ̀ àfáà máa ń tẹ̀lé èkejì ẹ̀kẹta tẹ̀gbẹ̀rẹ̀ kejì bẹ́ẹ̀ ká àfáà mi nàá tó jẹ́ kejì ó lè ta ọ̀hẹ́dẹ̀ làmárì ọ̀sẹ̀fà. ká fi ìròyìn ọlọ́run àwọn ọkọ̀ ọlọ́run àwọn ìròyìn ẹ̀ ká ọlọ́run láti olóyè torí pé wọn àti ta ọ̀hẹ́dẹ̀ òrùbùdíyà wọ́n wà lágbára kan náà nípa pé ní tawhidul ilmi òun lòun náà ká mọ̀ ká sì dàdí sọ́kẹ̀ yẹlẹ tó hàn àfáàrí àlèmọ́bìnrin kan yín àtàwọn lọ onífún méjì náà nítorí tó tawhidul rububiyya àtawhidul uluhiyya méjèèjì yìí ẹgbẹ́ bá bìkan náà lọ kí ìtumọ̀ eléyìí pé gbogbo tí ó jẹ́ orúkọ ọlọ́run gbogbo tó jẹ́ ròyìn ọlọ́run ká sọ ọlọ́run lásọ lórí ẹ̀ ọlọ́ni wọ́n lè láàhìrì àtùmá olùsùnà fàlẹ̀ òhù bí ha ọlọ́ni àwọn orúkọ tó dáa jù òun lòun ni àwọn orúkọ tó dáa jù òun lòun ni ẹ̀sìn pé wọ́n. ó wà Abu Hurairah radiyallahu anhu Abu Hurairah ó ní inna lillahi. تسعة وتسعين إثما تسعة وتسعون إثما ọlọ́run bá ní orúkọ mọ́kàndínní ọgọ́rùn-ún kan yẹkẹ́lẹ́ gbogbo orúkọ ọlọ́run yẹ pé àwọn mọ́kàndínlọ́gọ́rùn-ún kan àbí mọ́kàndínlọ́gọ́rùn-ún lórúkọ ọlọ́run mẹ́nà sọ ọ̀há ẹ̀dọ́ wa sọ òdòdó gbogbo àtórí kó máa kó sọ kó kó ṣiṣẹ́ lọ dákàlà ìjànà ìwà ìjànà wàhúwà ìwédè ọba àsọlọ́nà ìbíṣẹ́pọ̀ ìwéjọ ó ní bẹ́ẹ̀ nǹkan tó bá jẹ́ yàtọ̀ ọba àsọlọ́nà èyí ló mú mi rántí ìkànnì àwọn ẹ̀kọ́ lọ́wọ́ ya nígbà tó àjọ ajá bá fún ní nǹkan wọ́n yẹ fún ní méjì ẹlẹ́yẹ ti kẹ́kọ̀ọ́ tó jẹ́ wíìtì tó ọlọ́dẹ lórí bẹ́ẹ̀ kí ni ètò ayé ọlọ́dẹ bẹ́ẹ̀ tó kú mú fẹ́ kú mẹ́ ó kú ẹyọ kẹ́ ọlọ́ba ní kẹ́ wíìtì náà nínú orúkọ ọlọ́ọ̀ni àlùwẹ̀tì orúkọ ọlọ́ọ̀ba gbọ́dọ̀ sọ lọ́ọ̀ láṣọ lórí ẹ̀ ṣùgbọ́n orúkọ ọlọ́ọ̀ta sọ lọ́ọ̀ láṣọ yìí afẹ́kákọ́ ọmọ nkẹ́kẹ́ bó láti mọ orúkọ ọlọ́ọ̀gá àìfọ́lọ́ lórúkọ onímọ̀ sọ́ra rẹ̀ lókọ́ ẹ̀kọ́ kó lùkọ́ wa ọ̀nà méjìlá ló gbà lórúkọ ìkan wà automatically wọ́n sọ ẹ́ ni sálọ́nà ọjọ́ keje àbí ìdájọ́ keje náà ní ẹgbẹ́jọ́ keje olùdàdẹ́bí sọ àbí káàkiri ẹ̀sọ́ kó tó jọjọ́ keje náà ní sálọ́ sọ fún ìyá rẹ̀ ní orí pé ẹ̀sọ́ mi ní ọkọ̀ báyìí wọ́n sọ wá ní iye òní alẹ́ wa lè dàgbà fọ́nrán kéwúyẹ ní owó wù mí alẹ́mọ̀ sọ yìí ìmọ̀dọ́lá àyọ̀ kéwú dọ́rọ̀ alẹ́mọ̀ sọ yìí ṣùgbọ́n náà bá èyí sọ lóko o àwọn òfẹ́ fọ́lọ̀ lórúkọ ìyàfẹ́ tẹ́nu ọlọ́ọ̀ni máa ń sọra rẹ̀ lórúkọ mo láti wá rí àárín nínú ọ̀rọ̀ rẹ̀ alukọ̀rán àdúgbò fi tẹ́nu àlẹ́lúwa Muhammad sọ̀rọ̀ kó gbé jáde àlẹ́lú jẹ́ ọkọ ló sọ ọlọ́ọ̀ni kálẹ́lú lè kíni kó gbé jáde gbogbo tó bá ti lórúkọ ọlọ́ọ̀ agbọ́dọ̀ nígbàgbọ́ sí orúkọ tí ọlọ́wà sọ̀rọ̀ àtàlá tí ó tún ra rẹ̀. bákan náà ọlọ́run ìyàwó orúkọ pé àlìfọ́sùnà òun ló dáa jù orúkọ ọlọ́run bá sùpánà ọ̀tàlá òun ló dáa jù. bákan náà àwọn orúkọ ọlọ́run láti sọ́nà látara àgbọ̀dọ̀ fíjọ tẹ̀dá lẹ́yìn ìfàkà mẹ́tẹ̀lẹ̀ yìí ṣe é ń ọ̀hún wà tẹ̀lé olùbàfẹ́ ọlọ́run bá kò sí tó jọ nínú àwọn ẹ̀dá ọba tó jẹ́ pé ní ń gbọ́ ni ń sì ń rí

ọlọ́wọ̀ ní ẹni tí ń bá jó kọ fẹ́ràn ẹjọ́ olùbákẹ́gbẹ́ lọ́nà fẹ́lẹ̀ àlùfà àlàmùláwù sẹ̀mí ya ọlọ́wọ̀ orúkọ náà ìròyìn ọlọ́run ká ṣàlàyé ẹ̀ ṣe rí ọlọ́run ti nǹkan púpọ̀ ròyìn ara rẹ̀ nínú tó ròyìn ara rẹ̀ lọ́wọ́ ọlọ́run àtúwánà wa tààlà ó ní bá ní yàrá àhúmọ̀ bùsùtọ̀tàní owó ọlọ́run méjèèjì ó ṣe kalẹ̀ ní mú fi kò kẹ́ ìfàyàṣà ó ní lọ́wọ́ bó ṣe wù bó lọ́wọ́ ọlọ́run ṣe rí àmọ́ bákan náà ọlọ́run ní ká àlẹ́bí ló jẹ́ ká ó ní àsọ́ọ̀bẹ̀lẹ̀ ìbáàdì àlùkùlùbùlẹ̀ ìbáàdì ẹ̀mí àwọn ọmọ ènìyàn bẹ́ẹ̀ ní àsọ́ọ̀bẹ̀lẹ̀ ọ̀ràmọ́ni

wàyẹ̀bù sódú yádàhù bìnnàhà líyẹ̀tú mùsí ọ̀láyì bákan náà lọ́ọ́ ṣe ọwọ́ rẹ̀ kalẹ̀ lọ́sàn-án kẹ́ni kó tẹ̀sẹ̀ lóru lè bá túbá hàtà àtẹ́tìlò àṣàmùs ní màdùlẹ́rì àbí òṣè wá wà lóun táyé ìparẹ́ àyà ọwọ́ ọlọ́run yé èjì sí kalẹ̀ tó fi ná bó ṣe wù ọlọ́run lọ́wọ́ bó lọ́wọ́ ìdẹ́wárí ògbọ́dọ̀ ròyìn ẹ̀wọ̀n

àyòbẹ́ta wọn dànù lónìí yóò gbá yẹn lọ́rùn kò ní kú inú ló fẹ́ sí alẹ́ wọn lọ́sọ́lá ni wọn wà á gbé ẹsẹ̀ rẹ̀ ìjísẹ̀ rẹ̀ yóò wà á gbé lórí náà gbogbo àìsókò yóò kàn parí kí láti ní ẹbí yẹra ni ọlọ́ọ̀ni ìdíje tẹ̀lẹ́sẹ̀ olójúgbò bí àwọn yóò sá fún àǹsá àǹsá wọn bí àwọn ẹ̀rí là sòrò kálá yẹsẹ̀ tẹ̀ o ẹ̀dí kọ̀ọ̀dí

aláàjì àwọn ilé ìlẹ́kọ̀ọ́ mú pàtìpàtì wá wọn nílùú ìráàkì tó fi wá padà galẹ̀ níbo lọ́nà wájú rẹ̀ ó wà ní sánmọ̀ ilé ìyẹ́ sàádùn ìkẹ́lẹ̀ ọ̀tọ́ yé wà láàmàlù sọ́ọ̀lẹ̀ òyàrùfàwò ọgbọ́dọ̀ nígbà wọn pé ìròyìn ọgbọ́n tó wọn náà pé òkè lọ́rùn ọba ọba àlekè ọlá ló wà tọ́ba ní ọlọ́wà ní gbogbo kìí sàkídà àwa mùsùlùmí o kó nínú àdámọ̀ àwọn àfáà sọ pé ẹ̀rí tó wá lórí kọ́nà wọn àtọ́nà ó kó jáńtirẹ́ ó fi wá lórí àdánù tí ìkọ́bá tẹ̀lẹ̀ sí ilé kọ́nà àbọ̀ tìmọ̀ pẹ̀ kí ni wọ́n borí balẹ̀ fún ìgbà ní borí balẹ̀ fókè kí ìkọ́bá rọ̀ sí ní borí ọmọ wò títí dùn mọ́ rè kò sí mọ́ wọlé pé ọlọ́run wá lẹ́lẹ́ nínú àdánù kẹ ọlọ́run fi bá wà ìsọmọ ọlọ́run wà ìyẹn tọ́gà rẹ̀ mú wádọ́ àlẹ́bí ẹrú ni

gbogbo àìgbọ́n náà gẹ́gẹ́ sẹ́wọ̀n ló wà àkídà wa lọ. àwa ní gbogbo tá à ń sọ yọ àlejò ìwé ọlọ́run ń sọ̀kalẹ̀ sísọ máa ní ìsọ̀kalẹ̀ ń gbé ó fi yé pé òkè òkè ló wà ní. nígbà tí ilẹ̀ ń kù mọ́ ti tẹ́ sọ̀kalẹ̀ kò tó ló pé nínú ìtọ́pọ̀ ọ̀pọ̀ ọmọ tó lẹ́lẹ́fẹ́ àlèrúhá kama ẹ̀dá bí làkàyè bọ́wá ti wálẹ̀ ní ẹ̀fí ilẹ̀ ẹmọ́ lè gíní ẹmọ́ tó wò ẹ̀yìnmọ̀ ìṣàtìkà mo ṣe lọ́wọ́ sí mo fẹ́ wò bí ọlọ́run bá ti di gíní bó ti wà á sánmọ̀ sójú kó ní sójú dé ní ìyẹfẹ́ ìyẹfẹ́ sọnù ẹmọ́ tó wò ìjọba ìdíkà wa bá mọ ìbọn mọ ẹlẹ́kì ń béèrè pé ń bọ́ lọ́wọ́ bá wà ó ní òun gbà Ar-Rahman ala al-arshi istawa ọlọ́run wá wọn sọ́wọ́ kẹ́fà sáwà bóòlù tí wọ́n wà mẹ́ àwọn kẹ́fà lè ṣe wá wọ́n mọ́ ní títí fún lẹ́sì ká lè ṣe wá ò máa lò ọlọ́run wá sọ́wọ́ ní tá a mọ̀ ní bóòlù káàsì nígbà kọ́kọ́ ló wọ́n tán mẹ́ torí mú ìròyìn ọlọ́ni wájìbò kọ́dà yóò tí nígbàgbọ́ sí o sí ìsíní ìfìlífìn ó nígbà tí wọ́n wọ́n nígbà tó náà àwọn òròyìn ọlọ́run kò tó bí ọ̀rọ̀ ni àwọn ọkọ̀ ẹ̀ ó gbọ́dọ̀ bá bẹ́ẹ̀ kágbàgbọ́ wà sọ máa eh, wá di ẹgbẹ́ ọlọ́run ti wà bẹ́ẹ̀ bẹ́yà àdáadáa lẹ́nu ìmọ̀ máa ń ti lé ẹni náà kúrò láàrin àwọn èèyàn pé ilé yìí tó ń gbé bọ̀ yìí aburú ni fáírọ́ọ̀sì ní mọ̀kùnrin àwọn èèyàn ó ní ká lè jáde. ìlànà àwọn èèyàn tó sọ lò nínú àtìdá ọlọ́ọ̀bà sọ́nà àti àwọn ìlú tó tó ní ṣe pẹ̀lú ìròyìn ọlọ́run orúkọ rẹ̀ àyẹ̀ sọ̀rọ̀ já kẹrẹ náà tó ti ṣíwájú lọ ẹnu mọ̀ ní ṣe tó tàn ápùtà lọ sọ tó tàn ápùtà iṣẹ́ lórí ibi torí gúnú ó lọ dá sí tí ó kẹ dá ọba àtọ̀tọ̀ pé látàrí ò lè gbé ẹ̀rí kẹlẹ̀ ìmọ̀ fún ayẹyẹ ló ń lọ pé látàrí ò tíì kẹkẹ kó dà kọ́ gbà kó dé nígbà láyé ọlọ́ni wà sí àkùrì sí yú sàmọ̀wá àti ọ̀là ọlọ́ni àga àrùn ó fẹ́ ju sọ́mọ́ àtìlẹ̀ lọ àga ọlọ́run ó fẹ́ ju sọ́mọ́ àtìlẹ̀ lọ. ṣé wọn lè gbé lákàyè níbo ló bẹ́ẹ̀ fi lákàyè wọnú ilé? tó ga kí náà fi kàn án. ṣébi ní wọ́n lé gbèsè lọ́túnjẹ́ ẹgbẹ́ ọ̀padà sọnù inú padà sọnù tẹ́sílà nígbà àga kọ́ ráhùn ọlọ́ọ̀ni àánú ọlọ́ọ̀ni àti olùfẹ́ tó bá ń ṣùgbọ́n tó àánú rẹ̀ ó lè ràn gbogbo gbogbo ayé tí ọlọ́run mọ́ tó sọ àjà àlejò àní àpèjúwe àga lórí àràárà sí ó dàbí bí àpèjúwe ibi tó fẹ́ ìjọ tẹ́ka ara gbé nǹkan kónkóló síbẹ̀ nǹkan kónkóló làga àga tó wá gbé síbẹ̀ tó kónkóló ó ti sọ́wọ́ àti kíni lọ àti ilé lọ. bó làràárà sí òde wa tó ń jẹun ọlọ́run tó wá ní kọ́ àwọn tó ti gbàgbọ́ gbogbo tó lọ́ bá ti fi ròyìn ara rẹ̀ lọ́wọ́ àdìí ẹ̀rí àlìmọ́ fún nǹkan yìí àwọn tó nínú níyà ń pé lásìnà ló ṣáàbì ọ̀rọ̀ balẹ̀ bí ti fàtì ìròyìn ọlọ́run bá wa àwọn oníṣúwé kankan wo nínú àdìsọ́kà àwọn ẹni ìṣíwájú wa gidi nu iná ni mo ṣáàbì àádìdó àwùsá ni ẹni tí bá ti ń bí ìròyìn ọlọ́run wé nǹkan àádìdó àwùsá ni olóòsà ni o jẹ́mọ́ alóòmọdé mi tó lóòsà ẹni tí ìròyìn ọlọ́run wé nǹkan tó lóòsà ni alóòmọdé mi tó lóòsà. wọ́n ṣàfihàn fún wọn olóòsà gbèrè kalẹ̀ ó mẹ́fọ́ wọ́n rẹ̀ àti etí rẹ̀ dérí ẹni mọ̀ òkè ó mẹ́fọ́ kí olúwọ́dẹ tó ti tó ẹni tó bá ti ń sọ mọ́wọ́ lọ́ọ̀dẹ tó ó ti sọ ó ti di olóòsà ẹni tá ń sin àárí àmọ́ ó rú ìyára rẹ̀ àti ọ̀rẹ́ gbọ́dọ̀ ti kí agbọ́dọ̀ gbàgbọ́ ó ní wà láàánú kálí wà láàánú kálí àwùsọ́ọ̀fì àwọn àtúndí gbárùn-ún yọ̀ọ́ náà dànù pé lákàyẹ̀wò gbé bá àti níbi wé ìkẹlẹ̀ àní gbà dànù ní iná lè mọ̀ ápílá ábìdó ìbòsáni ẹni tó tún gba àdàrú tó gbà tó ò ti rí ọlọ́ ẹ̀ sí sí ó ti lọ òun ti rọ̀lẹ́ kó furufú ní lọ́sìnù ọ̀rọ̀ tó ń fi kan èyí àfáàyà ìmọ̀ òfin òtẹ́bí àná lọ́rọ̀ lórí ẹ̀ ìmọ̀ òfin òtẹ́bí àtọ́ pé ní àlùmọ̀ ápílá àwọn tí ó bá mú ìrọ̀lọ́ dànù nígbà tí lákàyè wọ̀ gbé àwọn òfurufú lẹ́sìn lọ́nà bá wọn sọ́mọ̀ ẹni kò sí gẹ́gẹ́ àwọn àṣàyà àwọn ìdàmíyà ibo ló máa wà tó wà láàrin tó máa kò sí mbẹ olóòtú ni kọjá kí àyè ń kú gbá àyè tó gbá lọ tí wọn wà lẹlẹ kò sí táwa lẹ ń sìn òfurufú ni wàlùmùsáfì wàlùmùsáfì ha àtọ́ tó wá gbà àtọ́ tó ń gba ìròyìn ọlọ́tọ́ tó wá fi ń wé nǹkan ìyàbùdó nẹ̀kọ́ lẹ́wọ̀n àwọn ìsìn òǹsáǹtì wọn eléyìí ó ṣe pàtàkì fún wa àwọn olùyọ náà lórúkọ rẹ̀ agbọ́dọ̀ gbà bó ti wá àgbọ́dọ̀ ọ̀run bákan náà àgbọ́dọ̀ pẹ́ńtò púpè àgbọ́dọ̀ fi ní ìkún àwọn yóò fi kún ọdí ẹni olórí ibú lọ́lọ́lọ́ bàbá ni tí wà lóòrùn yọ lóòrùn gbogbo alẹ́ bàbá nítorí ìyá ẹ̀kẹ́ làmì ẹ́ yìí wẹ́n rí yóò lẹ́nu òun òbí mọ́ kọ́ra àìbímọ mọ̀dá táwọn ọ̀fà ìbímọ ìròyìn ọlọ́run lọ́dọ̀ tí yóò ti dà iyì ló jẹ́ lọ́dọ̀ ọlọ́run kẹ́ ló bí mọ́gẹ́ ààlẹ́ kàbùkù ara yín ọlọ́ni àkọọ́lù tọ́kàtà rahmanu alàdà hàn kẹ́mọ̀ lọ́lọ́n bímọ̀ àkọ́lù jésù ṣe à ìdà ìtẹ́mọ̀sán yóò burú takáàdù sàmàrà wà tó yàtà tọrù nà nínú bàtà ń ṣàpò dára bàtà kírù jìbálù àdà báyẹn ní sọpọ́lọ́n bímọ tó pariwo káàkiri sọ́mọ bẹ́ẹ̀ lè máa bínú fàyà ilẹ̀ bẹ́ẹ̀ lè máa bínú ya òkè bẹ́ẹ̀ lè máa fọ́ nítorí kíni àǹdà àwòlé rahman wà lára kí ẹ lọ́lọ́ bínú wà máa káàlẹ̀ lè rahman ẹ̀yẹ tẹ́lẹ̀ wà lára kò tí ẹ bá mú ni ọlọ́ kò tí ẹ bá mú kálọ́ lọ́ọ́ ṣe kíni kó bímọ tẹ́ẹ̀kọ́ lọ́la tí wọ́n jẹ fẹ́ à ọmọ fi bú ọmọ bú ọmọ tí a kéye ló bí mọ̀ ẹ̀tí ẹ̀ máa ń báyẹ̀ jáde tó wá ti fi bú ọmọ kó

òun yé sùn ẹ wá sọ fún mi kẹ́nìkan wá délé ní pé ẹ o nínú ìròyìn tí ọmọ ẹ̀dá kó ròyìn ọlọ́run ọba ọba kìnìkan ọba kìnìkan ọba dídára kí ló ṣe ń náà ọba ọlọ́run ó sùn ó wá jí nígbà tó jí nílé wọn ṣe kí ni ní ń dára ó ti fọ́nà ọba ó ti ṣẹbọ tó

aláwú ó bá yá àwọn ajá rúwà rúwà tó wà pẹ̀lú ajá rú rú rú subhanallah ọlọ́ni wọ́n sàrú lẹ̀ sí iná yóò ìlú náà sí àtúmọ̀ èyí sáwì sáwọn ọmọ kánú yàmẹ̀ ó kọ́ náà tó ń pè é gbogbo ẹ̀rọ bàrà di yẹn láwọn pé ní agbẹ́rẹ́ yìí náà lágbára tàbí ìlú agbọ́dọ̀ fi ábúdú ti ti tẹ́rú pé sẹ̀míù táwọn aṣọ yóò ábúdú lòwó yóò adé kí ni ábúdú sẹ̀míù wọ́n bá ń pè sẹ̀míù tọba ló bẹ́ ó léwu ábúdú sẹ̀míù ábúdú lẹ́sìn ábúdú kudus agbọ́dọ̀ máa fi ábúdú ti ti wa táwọn lọ sọ obìnrin bẹ́ẹ̀ pẹ́rẹ́ àmọ́ fi amọ́tù ti ti ẹni o amọ́tù rahman amọ́tù kudus ẹrú lẹ́lẹ́ yóò kéré àlùkùdùsù gẹ́gẹ́ aníyè bọ́lọ̀ ń dókọ ẹrú ẹ ló ń kì í tó gẹ́gẹ́ obìnrin làgbọ́dọ̀ lágbọ̀ọ́yé rẹ̀ ara ń fani sábà ní àgbọ̀yé àtúnwò àti fáti pé alẹ́ tí sáka sọ̀rọ̀ ọ̀dọ̀ ọlọ́run ọlọ́run bá yá Allah yá gẹ̀ní yá lẹ́fí ọlọ́run bá lẹ́fí mọ́tà sànù mi yà hájú yá kọ nínú àǹfààní bàbá nígbàgbọ́ tó kọ́ látàwọn òrùn yẹn tí a fi ṣàkàṣọ̀dọ̀ ọlọ́run nínú àǹfààní rẹ̀ náà ni pé a kò fi búra kálíbà ń pàtàkì àwọn orúkọ àwọn ìròyìn yẹn lóba lábá ti fi búra níta búra títà bá lè ṣe mọ́ kò ní lọ lásẹ̀rẹ̀ agbọ́dọ̀ sẹ̀fẹ́ náà fún tó táwọn orúkọ níta ìlú ìṣeré sọ̀rọ̀ pọ̀ lórí àwọn orúkọ yìí náà agbọ́dọ̀ mọ rírì ẹ̀ agbọ́dọ̀ pàtàkì ẹ̀ àdìgbọ́dọ̀ pàtàkì ọba tí ó ní lọ́lọ́ba sọ́nà ọ̀tálá ó sọ pé àwọn kan wà lórílẹ̀ wọn lọ bàbá rọ ọlọ́run rọ bàbá rọ orúkọ ẹ̀ ọlọ́run àwọn àkọ́dà rògbò ọ̀há àkọ́kọ́ ni àwọn kan wà fẹ́ bọ̀wọ̀ lọ agbọ́dọ̀ bọ̀wọ̀ lọ agbọ́dọ̀ bọ̀wọ̀ orúkọ ẹ̀ ká pè dáadáa ká sọ náà lásán lórí orúkọ ẹ̀ ká má pe nǹkan míì má ẹ̀rí ọkọ̀ ẹ̀ ní ká fi bẹ́ẹ̀ lọ ká má pe orúkọ àlùjànnú ògbélé irun tí ó wà lábẹ́ àsùnmọ́ àwọn àṣẹṣà àti ẹ̀wà rí ẹ̀kẹ́ tàbí ṣe ta fídíò ìgbòdò rí ya àdúrà wọn lọ pé bẹ́ẹ̀ tó lè kọ̀ sí eléyìí gan-an lágbára ọ̀rọ̀ ẹ̀wọ̀n gbígbé sẹ́yìn ọ̀pọ̀lọpọ̀ yóò jábọ́ ń bì tí ò bá láti sọ́tẹ̀ tó dáa eléyìí lágbára ọ̀rọ̀ tàwíìdì àsìmá wà fẹ́fà àbọ̀ tàwíìdì olùhíyà òun náà lórúkọ

ìlànà à ń pè ní tawhidul ibada tawhidul uluhiyya tawhidul amali eléyìí ó ní ìdí iṣẹ́ lágbọ́dọ̀ wa tawhidul amali bákan náà tawhidul qasd al-iradi eléyìí ní ta gbà lérò ní iṣẹ́ tá à ń ṣe fọ́nà ẹwà ní tawhidi ó lágbára jẹ àwọn àfáàjẹ pé a pé ní onísábà bíi tọ́lọ́run bíi gbáwọn òjíṣẹ́ dìde káwọn adé káwọn kọ́ lọ́run nìkan làá máa sìn àní tẹ́bọ sí i ọlọ́run wa lọ́kọ́ dùbà ásìnà fi kó lè ó mọ̀ sí ọ̀rọ̀ sóòlà gbogbo ọjọ́ kọ̀ọ̀kan mo ti rójìdẹ́ sí láti gbójìdẹ́ dìde fún nítorí kí ni àní ìbùdó lọ́ọ̀ha ọ̀ṣẹ́ ìbùdó ọ̀hún ìnùsọ́ àtúnáà ìyẹn pé ọlọ́run nìkan ní kí ẹ máa jọ́sìn fún nígbà tó lè ti mọ̀ pé òun nìkan náà ló dá yín òun nìkan náà lẹ́yìn náà gbọ́dọ̀ mọ ẹjọ́ sí fún un. bákan náà wọ́n ní màmá alifáńdà lè kọ́ mi kàmí wọ̀ sùn mi ìrẹ́ mọ̀ ní mọ̀ ààrẹ nìkan bí fọ́ tiẹ̀ ìlànà òṣè ilẹ̀ àyàfi ká sọ fún pé à ń là àtàbùdú àìkú wọn sọ fún ẹgbẹ́ rẹ̀ pé tó sọ fún ẹgbẹ́ ní à ń là àtàbùdú là á ní ibùdó ìlànà ilẹ̀ anáwòlá ìlà ìlà aná fàdúró kó mọ sọ fáwọn èèyàn pé ọlọ́run nìkan ni ẹnu ẹjọ́ sì fò tàwọn ìdí yìí lórí ẹ̀rọ ọlọ́run fi débi àti ìwọ̀sáyé o tí ẹ bá ti kùnà lórí eléyìí kìí ṣe mùsùlùmí kódà kó gba méjì àkọ́kọ́ ń gbọ́ ọlọ́run wa máa ń fà láti olùjẹ́ náà àti ìgbà ìlà ìyà àbùdó mo dédé dáyà àtàlùjẹ̀nu ju pé ká máa sì mí lọ kọ́lọ́kọ́ àti dára fáwọn àfẹ́ẹ̀lì sheikh muhammadu bin abdul wahab ẹ̀ ṣe gẹ́gẹ́ bí ìṣòjọ́ yẹn lójú nínú àìsúlù sàlàtà ibi tó lọ sọ pé kẹ́mọ̀ ẹ̀sìn ní yìí ẹgbẹ́ bàbá ṣe tú liyuwa ìdún kẹ́mú mi lẹ́yọ̀ kan ètò ní máa ń ta àgbẹ̀ ẹ̀ tí ń ta ọkọ̀ ń bọ́ ló lọ́dẹ àbájọ ti ẹ̀mọ́ lárúbáwá ìyá àbùdù ló lè yuwa ìdún kí á ló fi jọra wọn. ewu tí bàbá tún mẹ́wọ́ kékeré wá sí mi àbájọ kí wọ́n á mú mi láṣọ torí pé bọ́bá sí náà ń tó tó tó ṣe kẹ̀mí ọmọ sí náà náà ní ẹwù tẹ̀síìrì subhanallah nígbà tí àbọ̀ wa ṣe tẹ̀síìrù tó fẹ́ ṣe definition tawhid àbá ní ọ̀tawhid tó jẹ́ tawhid ní ìfúrọ́dù láì bìlẹ̀ ìbáadà ká sọ náà láṣọ nínú gbogbo jọ́sìn wa. tàbí ìfúnnú pé àwọn olóòsùn ló mọ̀ bẹ́ẹ̀ wà dáàmì ò máa ní u tàwọn ìdílé olù yíyà nìkan bàbá sọ wọ́n sọ ìfúrọ́dún láì bí àfọ́àlì ìwà wàsífàtì àwọn kọ́ rẹ̀ ìròyìn ẹ̀ta ti sọ síwájú ìkọ́ ìtọ́ ti gbàgbé mọ bá láwọn ẹ̀yìn tó lélẹ̀ yìí ìlú ni ó ti bàjẹ́ ìdíyẹ́tọ̀ yìí ìfúrọ́dún láì tààlà bí ìbàdà káfí kí ni kí a pọ̀ lọ́run lásọ níbi gbogbo òjọsìn tábà ẹjọ́sìn tọ́lọ́run torí ẹ̀ dá wa rè ilé iṣẹ́ tọ́lọ́run torí ẹ̀ láwọn òjíṣẹ́ ìyẹn lọ́pọ̀ táwọn òjíṣẹ́ rẹ̀ bá bẹ̀rẹ̀ dá wa wọn ìtàn lọ sọ fáwọn èèyàn rẹ̀ ẹ̀rí nínú sọ́tùlà àwọn ọ̀fọ́lọ́sọ̀rọ̀ pa lóòrùn ó sọ̀rọ̀ pa Hood, ó sọ̀rọ̀ pa Lut, ó sọ̀rọ̀ pa Samud, Shuaib. Ọlọ́jọ́lá kọ́kọ́ dọ́dọ̀ jọ ìwọ̀n iṣẹ́ kan pé ní ọgbọ̀dọ̀ lọ́ha ẹnu àti lọ́wọ́ máa lágún ní ìlà ìrẹ̀lẹ̀. Kò tún lùjọ́ ti fún mi ní lẹ́yìn ẹ̀mọ́ eléyìí tó mọ̀ láìlá àìlàlá yẹn náà fáwọn pẹ́ta onídùrùgbò bí yá àwòlòníyà òun náà ni entrance tàbí wọnú Islam tí ẹ bá ti fẹ́ dájọ́ ìlú Islam nínú abẹ́rẹ́ dẹ́mọ̀ sábà ti dájọ́ ìlú náà yìí agbọ́dọ̀ sọ́nà ńlá tó ní gbogbo tábà máa ṣe fún gbogbo òjọ́sìn wa pátá ọlọ́run àtàlánà àtàlá nìkan là á máa ṣe fún ìyẹn ló pàtẹ́ bá wọn àlẹ́bí ọlọ́run eléyìí mú láyà wọn pàtàkì iṣẹ́ wọn tí wọ́n wá jẹ́ àlejò àwọn ọ̀sán ìgbà tó bẹ̀rẹ̀ mọ́ká tó fi bẹ̀rẹ̀ rẹ̀ kí ní sọ báwọn èèyàn yá ayọ́ àná ẹ̀yìn èèyàn kúrú láìlá àìlọ́lá ẹ sọ pé olóòlìkẹlẹ̀ ẹ máa dọ́bí fún ẹ̀ẹ́dí dọ́bí fún kan mí máa ń tò fúlé òun ẹ̀ẹ́là ìbáraẹ̀bẹ̀rẹ̀ dáwà rẹ̀ lóò ẹ̀rọ abẹ́ ti dáwà ilé ọ̀rọ̀ tàwíìdì náà akọ́kọ́ pé yẹn gbẹgbẹ kan ẹ̀ ọ̀gá àkídà ẹ̀ tó fa ríkù náà àkídà ẹ̀ máa kún yẹn ó lè dá mọ́sálásí irú afáàdé náà kan fẹ́ mọ sí lẹ́kọ̀ọ́ bí ẹgbẹ́ ti mọ sọ̀rọ̀ tàwíìdì. àlùwàlá ìkankan ní kẹ́ mọ sọ. ìṣẹ̀lẹ̀ kẹ́sì lẹ́yìn àkẹ́tì àwọn ẹja rẹ̀ alẹ́ ìkẹ́tọ́ mọ́ takọ̀tà ayé tàwíìdì ní ní ayé pé ní yunifásitì wọ́n ní tí ìbá lọ́gbọ́n ẹ̀dá wà dáadáa lárúbáwá ní o nílẹ̀ lárúbáwá ó gé kámú ọ̀rọ̀ kan ìdíyẹ wọn sábà ń bí wàhálà kákọ́ṣe ànábì ó gbégbé sí wà lò kákọ́ṣe ànábì ó sàṣọ gbogbo ẹ̀ lọ ọmọ ìfẹ́ ló wá náwó kí ọ̀gá ẹ̀dá fẹ́ràn bínú o àwọn sírò ànábì náà tọ́ ìdí náà ló bẹ̀rẹ̀ ó ló sùn kó bá ní kó dákẹ́ kó jòkó ẹ̀yìn ẹ̀rọ pé àbí ẹ̀ bá kí ẹ̀ bá fẹ́ rọ̀ lẹ́mí burúkú ló. nígbà tí àtìsọ́kà àwọn èèyàn dáfẹ́ ń ṣe nǹkan mọ́ra àtìsọ́kà ò dáfẹ́ lọ pé bàbá wọn tó gbé bàmí ẹ mọ́sùn lọ́rùn ẹ jójú mi ṣe tó wá ní ọ̀rọ̀ ráìtì tí ò wọlé yìí náà ló yẹ ká máa sọ náà ọ̀rọ̀ báwa ní òtítì ní mínísítà nínú onísùn náà lọ́dún tó kọ́kọ́ kú ni àwọn tó wá kú lórí ṣíríkù ńkọ́ ṣé ọlọ́mọ ọmọ pé kéwé tẹ̀yìn o tẹ̀yìn tẹ́ kó lálẹ́ bí wọn ni àbí kí ló dé tẹ̀yìn ṣe bọ́. irú ẹni bá ń sọ yìí gẹ́gẹ́ pé dágbọ́rọ̀ tàwọn ìdí tẹ́sẹ̀ kọ̀kọ̀ láìkì àdéhùn mọ̀ yìí ṣùgbọ́n àwọn ẹ̀yà fọ́fọ́ àwọn àfáà tún náà pé àwọn ẹni bí ọmọ tá àwùjọ rárá àwọn náà fẹ́ dáadáa fún yín nítorí gba yàtọ̀ ọ̀run yẹn jẹ́ lọ́sẹ̀ kẹ́ mọ̀ kẹ́ lè bá a sá fún. ìmọ̀ náà lásán nínú ìjọsẹ̀ làdúrà wà àbí ọlọ́nìkan lágbọ́dọ̀ máa pè àgbọ̀dọ̀ pè nǹkan mí ọlọ́dún àmọ̀ ìyẹ́dì ìrùmọ́ àwòrán yìí láàáhà tó bá lọ pè nǹkan mí pẹ́rẹ́ tí ẹ bá pè mí pẹ́rẹ́ nítorí ni ó ti sọ́dọ̀ ọlọ́run bàbá rẹ kó mọ́sùn lọ́rùn lọ́n pè ní àfa rẹ ní bílálà ní ẹ̀rí àwálù ní nìyáàsì ní ètò ọ̀pẹ̀ nǹkan ní ìpẹ́ àbájìjẹ̀ ló jẹ lọ́pẹ̀ àrọ́kàyá ìlú mi gbogbo tó bá ti pè pẹ́rẹ́ tó yàtọ̀ sọ́lọ́ náà nǹkan tó bá ti pè é láàbù rẹ̀ hánà láwù bí tí ò rí ẹ̀kọ́ rí àlùjáre kan tí ó wí tọ́rọ́ náà ní kó ṣe fàyínà máa ń bá gbogbo ń darọ́ bẹ̀ yóò rọjọ́ wájú ọlọ́m ẹlọ́rin ẹ̀ẹ́dọ́ bá ti pè wá rojọ́ lọ́dọ̀ náà kò nílá lọ́lọ́dọ̀ pé ìnáwó láàyò fi lé ìfòlè kàṣòro kèfè inú ẹni bẹ́ẹ̀ kò nílá àwọn àmì èèyàn lẹ́nìí tó ẹ pé ẹ̀rù pàdó àní ìṣẹ̀dẹ́ bá súnmọ́ nínú mọ́ṣáláṣí ó pa àlùjẹ̀dún nípè kásìbí ń lẹ́ka lọ́wọ́ ayọ̀ àmúṣàkákù bó ti lè lẹ́nu nínú tẹnu mọ̀ tó fún mi ní ó fún mi ní nǹkan ńlá ẹbọ ní o àbíkọ́ wá lọ bí ìtàgé sọ̀rọ̀ pé gbogbo ẹ̀dí ń dàrú yìí àbí kó dúdú ní bàbá rẹ̀ kọ́ wá lọ bẹ̀ báyìí ẹgbẹ́ tó nǹkan tí ń dàrú ẹbọ ní o bákanáà nínú àwọn nǹkan tó tún jẹ́ ìjọsìn ní ká pa nǹkan tààlà ló pa nǹkan fún ọlọ́rin fàṣọ́ lè lè rọ́bí ká ọ̀nà àmì ilẹ̀ ilé ìkílẹ̀ láti ṣàlàyé tábàlì gbogbo ẹ̀fẹ́ tààlẹ́ sí ọlọ́ọ̀nì wọ́n ní àrí wọn kọ́ o. ẹ ṣe wá ẹrẹ wọ́n ní bàbá ẹ̀rọ pé lè lè ọlọ́dún ní méjèèjì ó tó pọ̀ ní. wọ́n ti kírun bá kírun kọ́dọ̀ bẹ́ẹ̀ àtẹ̀jẹ́ ní àfẹ́lẹ́ yìí ṣe. mùsùlùmí ti ń ṣe ẹbí ní kùránì ọ̀rọ̀ mẹ́tẹ́ wọn ni ó ló wà lọ́mọ kùránì kò lè bá àjọ yẹn lójú kúrò bá dàbí tàwọn aláwo ẹ̀yẹ kàkà ti kó mú jẹ tẹ́ ẹ bá pẹ́rẹ́ ẹ̀yẹ yín ní ìwé mú. kùránì ti wé mu jẹun jẹ. kùránì bá tún mú jẹun èyí sọ̀hánàlá ẹ̀ kéde ìkókó pátí pátí ni bákan náà ìbúra wa ọlọ́ọ̀ nìkan là á fi búra tọ́rọ̀ bá kẹ́lò ní ìlà agé oko agbó rẹ̀ jẹ́ alógun gbọ́ anilẹ̀ tí wọ́n tún rẹ̀ gbogbo eléyìí ni jẹ́mọ́ ẹ̀bọ̀ ni rántí ọ̀rọ̀ mi pèlè ọ̀hún pé tí ń jẹ́ àdìsọ́kẹ̀ gidi o ní pé iṣẹ́ ọlọ́run alẹ́ kíni ká gbé e fún ọlọ́run láti ń búra tọ́ba ti fi bàbá rẹ̀ búra tọ́ba alájọbí rẹ̀ alájọbí ṣe ni ọ̀dà fi búra tọ́ba ti fi búra alájọbí mo fi búra tó sì ní àti ẹ̀kọ́ ẹ̀bọ̀ nìyẹn ṣe o bákẹ́lẹ́ ibi tí ẹ̀yẹ wá wọ́ọ̀sì tó wá kẹ́kẹ́ wá sọ ah, bàbá ṣe yá aláwọ̀ ká ṣe kí ni yáàyà tẹ̀ yáàyà tẹ̀ bó ni òun ṣe sọ fẹ́ lówó lọ́lọ́ ṣiṣẹ́ tó tọ́ yìí ń tọ̀ bọ́ yáàyà tẹ̀ tó ń gbà lérò kan o tó máa tọ́ nǹkan síbi kẹtọ́ tí bó ṣe ń kírun ẹ̀bọ̀n nírú nǹkan báyìí o tábùrú bá tẹ̀lẹ̀ sí ọlọ́run ní ni mú kúrò ọ̀dọ́ ọlọ́run á sá lọ ẹ̀rì kóra ó tó bẹ̀rọ̀ bẹ̀rẹ̀ fálá ní sáré mọ̀ kálá àbúrúṣe ẹ̀ sáré rí ọ̀dọ́ ọlọ́run wá sọ sí pẹ̀lú ẹ̀ àfá ìfọ́lélẹ́yìí ẹ̀rọ tó bẹ̀yẹ kí ẹ máa dúró lásán gbogbo ara rẹ̀ òṣèré ní máa ń tèmi gẹ́rẹ́ ni àtẹ̀jẹ́ ni gbogbo eléyìí náà ẹ̀kọ́ ni àdúrà ọ̀nà sọ́lá ó ní ìnà òrùkọ́ ìmọ̀ ọ̀fọ̀ pògèdè máa pè kẹ́mi ń dẹ́yìn ọlọ́run pàtàmáàdì wàtíwàlà ẹ̀rọ pàtàmáàdì ìmọ̀ tó kámẹ́rà ìmọ̀ tó kọ́lé ìmọ̀ ìdíbọ́bọ́ọ̀bù tó kálukú ń ṣe wàtíwàlà mọ́sọ̀gùn fẹ́ máa dájọ́ káwọn èèyàn ní túláàsì pẹ̀lú àlùjẹ̀nú àníbi ní ṣíríkù ẹbọ ni ìmọ̀ pàǹkan fún kàmídẹ́yìn ọlọ́run àníbi ní làánà wọ́n mọ̀nsọ́bà ẹ̀yẹ̀gá ìrìnlá ó bá ti pàǹkan ń bẹ tó yàtọ̀ sọ́lọ́ tọpá fún nǹkan ní ẹbọ ni ibi tẹ́lẹ̀ lóògùn ìgbà tẹ̀jẹ̀ ní pé àpá ló ní pa kó dẹ̀ ṣe bísímìlá níta ń pèlè ẹbọ tó bá ṣe bísímìlá láti pàǹkan fún nǹkan ṣùgbọ́n tó bá tó tọ́jú tọ́gbà bẹ́ẹ̀ lè fi láì ẹ̀tọ́ ni ìṣẹ́jú sí mi láì rẹ̀ ọ̀tọ́ dẹ̀ tọ́ o wọ́n jẹ́ ẹ̀sẹ̀ ẹ̀jẹ̀ ẹ̀wọ̀n ọmọ ilé ìgbà bẹ́ẹ̀ ti tu ọjà àǹfààní náà wá subhanallah àrẹ́tọ́ ní àwọn tẹ̀dá ohun ẹ̀lú ni àwọn ọmọ mẹ́ta ṣe ẹlẹ́yẹ kan fún mẹ́ta àdó àfẹ́ àgọ́ mẹ́ta ara gbẹ̀rẹ̀ òdu àgọ́ mẹ́ta lọ ó ní ní màálù kan ní olówó. àwọn yẹn kì í ṣe lè yẹ mẹ́rù pẹ́sì ni àwọn ẹni tó kù ni pé leadership in Islam ló kù táwọn sọ́ọ̀sì kó láti jẹ olórí olórí títún yẹ̀ ọ̀dà àti ìdìfàpọ̀ ẹ̀ torí ẹ̀ tọ́lọ́ ni ó bí ogun lẹ̀ ọlọ́rí àbùkù rẹ̀ ní láyé ìṣe ikú rẹ̀ ní ìṣe àtàtà ní ìṣe lọ́wọ́. mo bí ní o ṣe pàtàkì gẹ̀yẹ́ o níta ń bìlò lò yíya ó ṣe pàtàkì déédéé nínú ń bíjà láàárín ẹgbẹ́ bá ń pè ẹ̀rọ ìkẹ́lẹ́ ló ń ra ẹ̀rẹ́ ń san orígun mẹ́fà tàbí ìdìlọ́rọ̀ àkọ́kọ́ àwọn ajọ́tọ́ ìjọba ayé fídíò ìgbà báyìí mọ́ ìwé ojú wẹ́lú torí pé ń fọ́ láwọn èèyàn lórí ìyẹn ló gbọ́ yé tí ó bá sọ tàbí ìdìbò ti ẹkẹ́ ẹ̀sọ́ wọ́n lè yí àbá ẹ̀dá kòròsò àkọ́mìtì ní àwọn ẹ̀pẹ̀ yín padà torí pé ẹni tí ó mọ̀ wọ́sẹ̀ wà ń bẹ̀ ẹni tó ní kẹ́mọ́ra ọ̀rọ̀ yìí tẹ́kí ni ó ti bá wí ní tó fàjà láàrin àwọn àdúgbò àtàwọn kẹfẹ́ yìí náà ni àfọlẹ́ pé ọlọ́run bá ní bá wọn pé káńdà yẹn lọ gbọ́dọ̀ ẹ̀ ní problem lórí yẹn ṣùgbọ́n ọlọ́run wáyé ìdàfíìlà láàrùn láàrínlá àrílàlá ẹ sọ fún wọn pé ọlọ́run nìkan ni ẹ máa sọ ọlọ́run tá a bá ní ẹsìn náà nìkan ẹ máa sì nǹkan nínú kò sóró kò sí lọ á fi ẹsẹ̀ gidi rú níbi tẹ́sí ṣàgídí nù àkọọ́lù àìná làbáyé fún àrè átínà ìṣá ìrìn màṣínà ìbẹ́ni wọ̀ pé ó kọ bú sáwà fi àwọn òsáwọlẹ̀ lábẹ̀tẹ̀lé akọrin wèrè yìí gbẹdọgbàdọ ọgbà wèrè mẹ́sìn torí kọ́ kó pèsè sáwà ìlú òdòdó yìí àná. nítorí wọ́n jà o, alẹ́ ọ̀rọ̀ sọ́lá ọlọ́run nígbà tí ń pè wọ́n kí ló dé ọlọ́run ní tọ́sọ̀ pé àjá alẹ́ àtà ìlà àwa ìdà kí ìwà ní kò sídìí kò sídìí mọ́ ọlọ́run nìkan ní à ìnà ha bá àgbà ṣe é ìgbà tàwílù olùhíyà ó ṣe pàtàkì káyọ̀ tó ọlọ́run nìkan là ń mọ̀jọ́ tẹ̀wọ́. bákan náà gbogbo ìlànà dáwà kájí eléyìí mọ́wọ́ bá a náà ń pè pẹ̀lú ojú ọ̀nà tọ́lọ́ táwọn bá ti pè pé eléyìí mọ́tẹ̀lé wọn ń tẹ̀ ẹ̀jẹ̀ ni. bákan náà bá láwọn pè pẹ̀lú àkídà tí o bá ti dúró olùhíyà ń bẹ̀ ìrọ̀nà pàtórí ẹbá láwọn àlèzíyà iná àwọn kí wọ́n rà kídà àwọn oníṣẹ́ ìjáde ẹ̀rí ṣe ti wọn náà kẹ́lí mọ́tò sí ìrìn láìláì náà ti síwájú tó láìláì náà lánàá tó pèsè ìdẹ́rọ̀ pé ọlọ́ni mọ́ ń pa ní ọlọ́ni mọ́ ń jí ní ọlọ́ni mọ́ ń ṣe oúnjẹ fún ní ọlọ́ni ẹ̀dá tó bá sọ yìí dọ̀la ṣé ìjà wà ṣùgbọ́n tó bá sọ tàwọn ìdí olùhíyá àrùbùbí àkọ́lọ́ ni máa ń ṣe nǹkan ó wà lọ ọmọ pé tó yẹ kẹ́yìn náà wà á ṣe fún rí bí kúránì ti máa ń pò wá nù lọ́ní ayọ̀ àná ẹ̀yìn èèyàn ó gbọdọ̀ rọ̀ bá kùn ẹ̀sìn náà wáyé àlẹ́bí ìkọlákọ̀kùn ọba tó darí wà lẹ̀ nínà nǹkan òlìkùn àtàwọn tó ti wájú yín làálàkùn tàtàkùn kẹlẹ́bà jólùpáyọ̀ náà ọlọ́run bá wọlá ní ẹ̀sìn àlẹ́bí ìjà alákùn làálọ́ fi ránṣà ọba tó lé kíní ọba tí ó tẹ ilẹ̀ sí lókè tó tẹ ilẹ̀ sí lábẹ́ wàsàn ńlá bìnnà tó mọ sọ́mọ̀ wà ń sọ́ra ní ẹ̀sà máa ìmá a tó rọ̀jò kí lọ́lọ́ sọ fún wa tàbí ìdíwọ́lú rúbùbí àyọ̀ ọlọ́sọ ọba tó sí ilé ìlú ilé àwọn ọmọ ìtàwọn ìlú bí àtẹ̀tẹ̀ sí ìlú yíyà ni ilé ìlú ṣe pàtàkì tó gẹ́gẹ́ bí àsìkò tá a ní tí ò lè gbà wá ní òun mi kí n sọ àwọn àwọn àǹfààní tó wà ní kálẹ́tà òní ti tí à ń bára wa sọ̀rọ̀ yìí ká ní àkídà tó dáa ká mọ̀ pé ẹni tí yóò wà lùjẹ́ náà ẹni tó wà lórí àdìsọ́kẹ̀ tó dáa ẹni pé nígbà tọ́lọ́ bá ń ròyìn àlùjẹ́ náà tó ròyìn àwọn ẹni lọ́dọ̀ rẹ̀ ọlọ́ni ọmọ láyá ń fa òmẹ́lú wà lábàánú òrùn ọjọ́ àlùbíyà lè kí á mọ̀ mo lówó owó kọ́ lọ́ọ́ fi wọ́ o ọmọ rẹ kọ́ o ìlànà àtàrọ̀ báwú bìkọ́lì lè tẹ̀lé. ẹ̀fẹ̀ tó bá gbọ́ kẹ̀ dáadáa wá ọ̀kẹ́ dáadáa tó kí ní wọn bẹ́ẹ̀ àti ìdáwọ́ àlọ́kẹ́ rẹ̀ ni yóò rojú ní ọlọ́wọ́ àdìsọ́kẹ̀ gidi láti rí ti ọlọ́wọ́. náà nínú rẹ̀ lẹ́yìn tẹ̀síìrì tó náà ni ó jẹ́ níyẹn rí àforíjì ẹ̀ṣẹ̀ ọlọ́ba sàánù àtàlà ní iná lára ẹ̀ fìrà yìí ṣùrọ̀ kàrí ọlọ́run ní foríjì bí ẹ̀mọ ẹ̀ṣẹ̀ mọ pẹ̀lú ẹ̀ tí bá tó pé tó lè bàjẹ́ tó àtẹnú ẹ̀ náà lẹ́bọ yóò bá tàbí ìjìjẹ́ yóò bá àṣírí jẹ́ ọlọ́run ò ní foríjì bí ẹ̀ṣẹ̀ mọ foríjì tó bá wù tí ó bá fọ́ lè yìí tí ó ti ṣẹ́ bọ́ tó bá kọ́kọ́ sí ìyàlẹ́ yóò fi padà wà lùjẹ́ náà ṣùgbọ́n ẹlẹ́bọ béèrè e jẹ́ o yẹn lùkúmọ́lù fi sọ fọ́mọ tẹ̀ pé yàbùnẹ́ yàrá tó ṣe ìkẹ̀mẹ̀ lá ilẹ̀ ṣe ìkàrà lórí wọn àfihàn àbòsí tó tóbi jù lórí rẹ̀ ẹ̀bọ ni o tó fi wá ní àdìsí fún mi pé tí yẹn bá gbé ẹsẹ̀ wá tó bá fún gbogbo rẹ̀ tí ò ṣẹ́bọ pẹ̀lú èmi ọlọ́run bí ẹ̀fẹ̀ ẹ̀fẹ̀ náà ni àforíjì mi fẹ́ láti rí àforíjì yóò fèrè ti ọ̀lọ́. bákan náà tàwáhídì ló jẹ́ rí ká ní àlàámùrù ìfọ̀kànbalẹ̀ ní ọlọ́dọọdún àti nínú ìlú ẹ̀yìn àwọn apis àwọn apis ah, a á padà síbi tó lọ́wọ́ bá sọ ni àlèmọ́fún òtẹ́ni ó ní ẹbá ró ètò ìlú kan tàwáhídì sára bí ẹ̀ tẹ́bá ní ìpínlẹ̀ tí ń ṣẹlẹ̀ tàwáhídì sára bí ẹ̀ kí ẹ bá sọ láwùjọ ti pé bẹ́ẹ̀ ìjọba àbẹ́ ìgbéra ilà yìí ló dárí ẹni mo fẹ́ fún yín solúṣẹ̀ kan inú ọmọ ẹ̀dùn pé ah kíni sọ wọn sáré kẹta àwọn ẹja mójútó kíni ní ìsọ yìí ìsọkúsọ wọn ní ìsọ yìí ìsìnkú ẹni fọkànbalẹ̀ wà fọlọ́dọ̀ ọjà àtàwùjọ ọlọ́ni àlẹ́dí náà àmàlù ẹ̀sẹ̀ nígbàgbọ́ tó láti kọ́kẹ́ dáadáa wà lámúyẹ́ ìbísú ìmọ̀ ẹ̀rọ ìdòlù tí wọ́n pa ẹbọ pẹ̀lú gbàgbọ́ wọn tẹ́sí náà nìkan tọ́nà mẹ́tọ̀ ọlọ́run kan dàpọ̀ mọ́tẹ́yìn ọlọ́ni òlára ìtàláhùn ọ̀là àmàlù àwọn táwọn máa jẹ́ yẹn fọkàbalẹ̀ ni wọ́n ń mọ̀ tàbí òun àwọn náà ẹ̀nà mọ̀nà jù àpèjúwe tí ó súnmọ́ wa tá a lè ṣe nísìnyí nílùú tó súnmọ́ jù tàbá ń wo àdìsọ́kẹ̀ tó ti dá wọn láti kọ̀ọ̀kan mú látàrí lẹ́yìn oní sàndíyà ìfọ̀kànlẹ̀ wọn bẹ́ẹ̀ kẹ́mẹ́ àbí òsì bẹ́ẹ̀ ìfọ̀kànlẹ̀ wọn bẹ́ẹ̀ ìfọ̀kànlẹ̀ wọn bẹ́ẹ̀ àdìsọ́kẹ̀ tó bá ti dá ló jẹ́ káwùjọ dáa kódà ẹbí yóò dá àti lọ́gbẹ̀ tí ó yá ti tó ẹbí ní ìlú lágbàtà ti lọ rí ọdún kí ìdí rí ó fún yàwó ló ti bá tèmi jẹ́ òun tó délé mọ́ kí ló bá yíwọ ẹjẹ́ òun jẹ́mọ́ àìláàdì àdìsọ́tẹ̀ tó dá ẹni mi kẹ̀lé jíjì jí ó kẹ́ ní á obìnrin ni mo pàdé òun tó ti rẹ júmọ́ mi àtàjọ tí nǹkan ti ń ṣẹlẹ̀ sí mi ẹlẹ́mi lè ní okó lòun kọ́kọ́ pàdé ẹnu wọn lè lóun kọ́ sí òsì òun sì ní tàǹjọ́ náà àtúntò tí òde àbò ní kí yẹn fọkàn balẹ̀ ẹ̀rì bákan náà nínú tí àbísọ́kẹ̀ dáadáa tó tún máa ń bí yóò jẹ́ ká gbègbè sí ayé ìrọ̀rùn ayé owó dà ọ̀rọ̀ dà ọlọ́wà sọ́nà àtàrà ó ní mọ̀ ní amílà sọ́ọ̀lì hàn ẹni tó bá ṣiṣẹ́ dáadáa ní zákàrí àgbóǹsà ọkùnrin àbúbìnrin wà wúwà mọ́ọ̀mìn ọlọ́run fi kọ́ndíṣẹ́ gbàgbọ́dé ó fi kọ́ndíṣẹ́ gbàgbọ́dé ó tó sì jẹ́ mọ́ọ̀mìnì fálànà kí ẹ bá jáde àdìsọ́kẹ̀dá aládìsọ́kẹ̀dá àdá ìtẹ̀mí dáadáa yóò mọ̀ ẹgbẹ́ kúrò kó mú ní púpọ̀ tó bá nìṣó ní púpọ̀ náà yóò lọ wọ́n lọ́wọ́ subhanahu wa ta'ala bó ṣe fẹ́ ìwọ́n tó bá aládìsọ́kẹ̀ tó dá subhanallah èyí ó sáré ìbàdàn nínú ọ̀yọ́ àbí nínú èkó yìí afọ̀n àbí tẹ́lẹ̀ yẹn bá sọ tó bá lálàkàlà látara àdìsọ́kẹ̀ tí ó dá àdẹ́rẹ́ àtúwí ti bàjẹ́ mo jẹun lójú oorun tọ́lọ́ wá lẹ́ta ẹ̀rọ ẹ̀ tó pàdé irú àwọn àkọ́ àtọ́wà kálẹ̀ àwọn sọ̀rọ̀ bí ṣùgbọ́n àwọn ti bí ní lọ káyipẹ́ twenty twenty ní ẹ̀rọ pẹ̀lú kẹsàn-án di twenty àbí thirty mọ́ lọ́wọ́ ni pé ah ṣe wá jáde báyìí ah ẹ wá múra sọ̀rọ̀ yín ó wọ̀ ọ́nù yóò ṣe mọ káàkiri ó mọ̀ tójú wọlé ẹ̀ nìkan lọ kó sànù wa àdìsọ́kẹ̀ gidi ló jẹ́ kí n tún gbèdé ayé rọrùn ọlọ́wà sọ́nà àtàlá wọ́n ní ìfábítò wọ́n olèdí na rámánú bèlkọ́lì sáàbì fìlìhàyà ti dúníyà wà fìlà àṣọ àwọn láyé tó bá lójú ọ̀pẹ ìdí àrùn kìámù ìrọ̀rùn lójú tó máa jẹ́ àfa ní kí ni tọ́ mi oní ọjọ́ ní sùhálù kọ́ọ̀bù nígbà tó bá ń bilé ìrọ̀rùn nù sáré yóò dá pẹ̀lú ọ̀hún tọ́lá kìdá mi dá bákan náà fàáyé rẹ̀ náà ni kọ̀bùrù àmọ́ mọ̀rùtẹ́bì tó bì sí àfihàn àkìdá iṣẹ́ wa tá à ń ṣe kátó lè gba agbọ̀dọ̀ lákìdá lábẹ́ rẹ̀ o ìyẹn ló bá lọ́wọ́ bá sọ́nà àtàlá tó ń sọ̀rọ̀ pẹ́ kẹfẹ́ tó wà pọ̀ dìbò náà ìlànà àmì lómi àmì láti fẹ́ nínú ẹ̀ ṣiṣẹ́ àríntọ́ṣe ṣùgbọ́n máa jẹ àìnáhù abá àmọ̀ tó rọ àfẹ́ ìdánwé kìfìrí ni ẹni yóò bí aládùúgbò ní mo ṣe dára sí yóò láwọ́ ṣùgbọ́n mo ní ṣe òfò ni ọlọ́ni wà máa ń mọ náà àhùn àǹtúkù balà nínú nàfà kọ́ọ̀tùrù ńlá anáhùn kábàrù bẹ̀lá kí ló ń tà ní ga ni ọ́nkùnrin àbòtọ́ọ̀lì ṣùgbọ́n kò sí iṣẹ́ ìpín mùsùlùmí ìyẹn ló kọjá pé Abbas tó jọ fún àrẹ́bì tó jẹ́ bàbá Abdullahi ibn Abbas ó sọ fọ́nà ìpé ní abútọ́lì rẹ̀ Muhammad kí lọ rí sí lẹ́yìn òun yàtọ̀ òtòk torí pé ó sùn gbà rẹ kò jẹ́ kẹ̀kẹ́ fèrè ṣàìdá sí ẹ wà yá títọ̀ àrùn ó máa ń gbá ni wà láwùlà á lẹ tí wọ́n pé ìsìnkú ẹni pé kàn làkàlẹ̀ tẹ̀lé afa nílẹ̀ náà rí ẹgbẹ́ ẹgbẹ́ dáadáa fún ẹgbẹ́ wúlò ìsàlẹ̀ gẹ́gẹ́ ọba wà lọ́lẹ́ ẹni bẹ́ẹ̀ ni arákùnrin kan ti ń jẹ́ Abdullahi bin Judan ìyàwó àìsàn ọ̀sán Abdullahi bin Judan nígbà jà ilé àtẹ́tẹ́ tó dé dáadáa tó ṣe ó tó sẹ́kùn tàbí ìsìlámù dé ẹni máa ń wẹ bí kọ́ ẹni máa ń káwọn èèyàn mọ́ra ìyàwó àìsàn ọ̀sán àbí àlejò ọ̀dọ̀ kí àlejò yìí ti rí ìyẹn báwọn àlejò yìí ah, kò sọ pé wọ́n fi ìfẹ́ àti àti ẹ̀rọ ìdí dáàbì kò kò gbé náà yíjọ kan kò sí náà kò sí lábẹ́ ìsìlámù kò sí lábẹ́ àkídà kò mọ́ náà ní olùjọ́sìn fún rẹ̀ òǹtàlẹ́sì ló sì ọlọ́kẹ̀sùn adára sí lára nípa ilé ìlú bá gbà rẹ̀ kò ní kẹ̀kẹ́ kò ní kò torí kò láti dá bẹ́ẹ̀ ni mùsùlùmí tó ní wá lóhun kírun láti jẹ ìtàjẹ́ iṣẹ́ rẹ̀ wọ̀ nígbà àfi gbogbo gbàlágbọ́dọ̀ mọ̀ iṣẹ́ kí àdìsọ́kẹ̀rẹ̀ wa wò kọ́nà subhanahu wa ta'ala ó sànù wa. bákan náà ní ìparí ọ̀rọ̀ mi ẹ̀yẹ tó bá ní àbídà dáadáa ọ̀rọ̀ ló rọrùn. àdébìbí fáwọn àdìsí kan tó wà lọ mọ́sílẹ̀ àdébìbí ájára lè àmọ̀ ìmọ̀ràn ọ̀rọ̀ mi ní máa ń jọ ó máa ń síjọ dúdú lọ́dọ̀ ọlọ́run inna amrahu lahu kullu khair tó tó gbogbo ọ̀rọ̀ mi ní olóló jẹ́ fún. in àfáwà àfọ̀bátò sàrà tí dáadáa bá kàn ṣàkàrà yóò dúpẹ́ fọ́lọ́ kò ní sọ fọ́gbọ́n mi ọba tí mo gbàgbọ́ náà ló ṣe é wàyí lọ́sọ̀ bá ti wù dọ̀rọ̀ táburú bá kàn sọ́ba ọ̀ kò ní sọ pé nìkan nílé mi àtàwọn ẹ̀ka ìrọ̀lá orí yìí ló fi jẹ́ sí ẹ̀yìn bí mùsùlùmí ti rí mi gbogbo tó bá ti bá nígbà kọ́tọ̀ lọ lọ́nà ẹ̀yìn ẹ̀dún láti sọ́tẹ̀ dáadáa yìí wọ́n wà lára rẹ̀ ẹ̀wá yẹn ti ṣe bọ́ sọ́nà bùbùlé yẹn lọ lọ́dọọdọ ọlọ́run kákún ọlọ́run sọ bí bàbá wà láyé tó ga tẹ́lẹ̀ ló ti jábọ́ gbogbo kò tó wù ní láyé tó bá jẹ́ lẹ́bọ̀ tí èyí tó níta òfin aláàkídá kò ti jábọ́ lọ́dọ̀ ọlọ́run òkú làbẹ́ yẹn má bàrà rẹ̀ kí ni fàánì ẹbọ kí ni fàánì tí ń ṣẹbọ àníbà ìbọ̀rọ̀yìn fúgbà tó fún sọ àwọn ẹjọ́ rẹ̀ tó kí ló sọ fún ó ní ó fi lọ́kùn sí ọyìn olóńsà wọ́n lè mọ̀ ẹ̀ta àwùjọ rẹ̀ nìjọ nílá àti tẹ́sí nílẹ̀ yẹn lọ ẹni tó bá tí ò ní àdìsọ́kẹ̀ tó dáa èyí burúkú ni kọ́nà àfọwọ́n wa tààrà kó sànù wa eléyìí díẹ̀ nínú ń tẹ́ ayé sọ nínú àpẹẹrẹ ọ̀rọ̀ yìí lẹ́nu mo ti sọ èyí ti rújò kó báyìí àti mo ṣe lè ṣe tá a máa ń lọ kọ́ lọ́dọ̀ àwọn àfẹ́sìn gbọ̀fọ́n àfa wa fún wa kádà fún àwọn àyè mí ó ń gbéra wọ́n ẹ̀kẹ́ lẹ́yìn ẹ̀rí wọ́n sọ̀lẹ̀ yìí mo ti rí fún wa ṣùgbọ́n mo ti láàánú èyí mélòó láàrin bẹ́ẹ̀ ọ̀dọ̀ àwọn oníkẹ̀kẹ́ láàmú lọ tó yẹ pé inú wà lára wa tẹ́lẹ̀ rẹ̀ ní ìgbẹ́ kúrò wọ́n tún fi ní èkó ní tí ò dání ó lè lómi wà láì dáadáa wà lára rẹ̀ ibi tó lọ lẹ́tí fàájẹ jẹ kó lọ́kẹ́ sílẹ̀ ló ti wà kó wọn lọ́dọ̀ àfa akẹ́kọ̀ọ́ ó sì yá ju ibi tó lọ kó ra rẹ̀ sí lọ kó wọn gbọmọ káàkiri ọmọ ẹtù ọmọ kú tọ́sí sọfánàlà ẹnìkan náà mẹ́tò kírísímà tuntun tó tó kẹ̀yà pósítà yẹn pé ọjọ́ ní iye táwọn àdúrà táwọn ṣe wọ́n ti láàfà kékàlùkù lẹ́yìn mẹ́ta mẹ́ta wa ẹ̀yìn làwọn ṣàdúrà sí.

torí táwọn anábì fi ilẹ̀ ní pé kẹ́pẹ́ kò sí ibi ìmọ̀lọ́ lẹ́yọ̀ ọ̀kan ikú pé títí mọ́lọ́ lẹ́yọ̀ ọ̀kan àyíkúgbà kan jù ú lẹ̀ ilẹ̀ anábì fi bẹ̀rẹ̀ iná ẹ̀ ló sọ fún ẹni bàtà lẹ́bí ọ̀kan nínú tó sọ bẹ̀rẹ̀ ní pé ní làánà lọ́hùn lè yẹ̀wù dáwà nà sọ̀rọ̀ ìtàkàtò kò bọ́ àlùyá ìhẹ̀ mọ̀sáàdìlá kọ́nà kó bá ṣẹ́bi lẹ́yìn yẹ̀wù àti nà sọ̀rọ̀ tó sọ sàárè ìdí tẹ́tí lọ́ ah, ni àìfilẹ̀ ọlọ́ba sùpánà wa tààlà kó tó ti wa kó ṣe wá ní oníta òfin kó ṣe wá lẹ́ni tí ó ní àdìsọ́kẹ̀ gidi kó sì àwa lórí ẹ̀ òkú máa ń bá àdìsọ́kẹ̀ yẹn jẹ́ ní rújú ni ní wàhálà ni ní fìtínà ní kọ́lọ̀ mọ́tò bẹ́ẹ̀ kọ̀ọ̀kan wa abẹ́lọ́ba sùpánà wa tààlà àwọn òṣà yìí ṣe wa tọ́lọ́ náà sábà bí dáadáa yìí kọ́lọ́ wa kọ́ sàmà ọkọ wọn lọ́wọ́ kọ́lọ́ kí ó kọlọ́mà sánúwà tààlà gbogbo tí wọ́n bá máa ṣe lábẹ́ súnà náà ọlọ́run kó sàmà fún wọn lọ ọlọ́run sàmà tọ́ wọn sọ́nà bákan náà àti gbogbo àwọn tí agbọ́rọ̀ yìí náà kọlọ́mà sánúwà tààlà kò sí ní okùnfà dáadáa fún wa láyé àti lọ́jọ́ gbẹ̀lẹ̀ àlùkìyàmù ọ̀sán lọ́lá wàsálàmù alá nàbíyìnà Muhammadin wa ala alihi wa